محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نيت سواجك الله لا يوا إيتانس نيكواتي تجارة يعني كان يدي سكارة إيتي أمواي لاتنو ترى العقيدة الواسطية لشيخ الإسلام أحمد ابن عبد ابن عبد الحليم ابن تيمية رحمه الله تعالى أتسي عليه débi tí a fàá ti sọ wípé gbogbo ń tọ́jẹ má ìgbéǹde alqiyana tó fi dórí ọ̀rọ̀ nípa aljanna àti ọ̀rọ̀ nípa aná àti ọ̀rọ̀ nípa àṣírò ọ̀rọ̀ nípa ẹ̀san ọ̀rọ̀ nípa àyà àti àlàyé ẹ̀fọ́síwẹ́wẹ́ nípa gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo ẹ̀ pátá ó ń bẹ nínú àwọn tírà tó náà bá ti sọ̀kalẹ̀ láti sánà fún àwọn òjíṣẹ́ rẹ̀ àti nínú àwọn ọ̀rọ̀ èyí tá a gbà wá lẹ́nu àwọn òjíṣẹ́ ìkẹ́ àti ọlọ́ọ̀lọ́run àbá kó máa bá wọn. gbogbo eléyìí ó ń ṣe àpèjúwe fún wa bó ti ṣe jẹ́ pé ma kana rasulullahi sallallahu alayhi wa sallam muhammadun sallallahu alayhi wa sallam bid'an min rusul wa nabi wa sallallahu alayhi wa sallam kì í sàdádálẹ̀ nínú àwọn òjíṣẹ́ irun tọ́lọ̀ fi rán àwọn òjíṣẹ́ tó ṣáájú iná lọ́lọ́run bá fi rán náà sheikhul islam wa ni wafil ilmi mawruthi an muhammadin sallallahu alayhi wa sallam min dhalika ma yashfi wa yakfi wọ́n ní ṣùgbọ́n o tó ń ti pé àlàyé gbogbo àwọn nǹkan yìí wọ́n ti wáyé nínú àwọn tírà tó ṣíwájú àti lẹ́nu àwọn ànábì tí ọlọ́run àti rán ṣáájú anabi wa muhammed sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àlàyé lẹ́yìn náà tún ṣe wá nínú alukur'an àti sunna ti anabi wa muhammed sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ìmà ṣùgbọ́n tí ń bẹ nínú màtájogún láti ọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ohun tí ń bẹ nínú màtájogún látọ̀dọ̀ anabi kí àti ọlọ́run ọba kó máa bá a nínú ohun tó wá nínú ẹ̀ nípa àlàyé gbẹ̀ndẹ̀ alqiyama àti tó jẹ mọ́ gbẹ̀ndẹ̀ alqiyama máa yashfi ohun tó tó wo ni sàn bẹ́ẹ̀nbẹ́ wayakfi tó sì tó ni ó ń bẹ nínú ntọ́lọ́nfìrán anabi wa muhammad sallallahu alayhi wa sallam èyí tó túmọ̀ sí pé lẹ́gbàá tí ọlọ́run ti fi alukur'ani rán anabi wa sallallahu alayhi wa sallam pẹ̀lú àlàyé yéké nípa gbogbo nǹkan ó tún fún ní sunna alákùnrin àbùkátà nínú níta àbámà nípa ọ̀rọ̀ gbẹ̀ǹdẹ̀ alqiyama àbí ntọ́jẹ́mà kàmá wa wà lọ sínú tíra mi àní ti ń bẹ nínú alukur'an àti sunna yashfi wa yakfi wọ́n tó wo ní sàn níbi gbogbo àárẹ̀ wọ́n sì tó ni níbi gbogbo nǹkan téèyàn ń wá nítorí eléyìí báyìí ọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ní wa ilmi al lára àmàtà jogún láti ọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam tó ti máa ń wo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ohun kí wọn á ní ta jogún lọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam onáà ní ìmà àti ọgbọ́n tó dópin ìmà àti ọgbọ́n tó dópin àjogún rẹ̀ látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam eléyìí ló fà á láti sọ yìí pé èyí lè nímà nípa tọ́lọ́n kó nímà nípa ti anabi muhammed sallallahu alayhi wa sallam kó tún wá jẹ́ pé àgọ́ ń bàjá èyí lè nímà nípa òfin thumma kalla nítorí wípé ọgbọ́n tó dópin ìmà tó yéyéké iná ní ti ń bẹ nínú tọ́lọ̀ fi rán ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí sì ní tá a jogún bàbá ànábì sallallahu alayhi wa sallam ẹnìkan ò lè máa tàn wá jẹ kó wá pé màkà ń bẹ tó ń jogún lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam tó yàtọ̀ sí ta àmà nínú al tó sì yàtọ̀ nítorí àánú súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa àyàfi kó nítọ̀ wọn jẹ ẹni tó fẹ́ tú àwọn èèyàn jẹ lásán torí ẹ̀ ó wá nínú hadith hadith wa Abi Darda radiyallahu anhu wọ́n lànà bí wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní wal ulama'u warathatul anbiya àwọn olùmọ̀tẹ́rì yẹn àwọn náà lòlùjogún àwọn ànábì ọlọ́run ọba wa anna al anbiya àti pé àwọn ànábì ọlọ́run lam yuwarrithu dinaran wala dirhama wọn kó owó wúrà kalẹ̀ fẹ́nìkan láti rí jogún bẹ́ẹ̀ wọn sì kó owó fàdákà kalẹ̀ fẹ́nìkan láti jogún ṣùgbọ́n tí wọ́n fi kalẹ̀ fún wa láti ogun wa innama warrasul ilm ìmà ìnìkan ló ń tí wọ́n fi sílẹ̀ fún wa láti jogún faman akhadahu akhadha bi haddin wafir dájúdájú gbogbo ẹni tó bá ti rí ìmà tó rí ìmà dìmú láti ọ̀dọ̀ àwọn anábì ọlọ́run ọba ó ti di èrè ǹjẹ́ tó pọ̀ mọ́ torí ẹ̀ anábì ò fowó sílẹ̀ fún ẹ láti jogún kò fi ipò kan sílẹ̀ láti jogún kò fi ipò kan sílẹ̀ fún ọ láti dù nítorí anábì sallallahu fi sílẹ̀ fún wa náà ní ìmà gbogbo ẹni tó bá sì di ìmàmú ó ti di èrè ǹjẹ́ tó pọ̀ mù ẹ sì rí i pé ìmọ̀ yẹn laysa hikran ala ba'din duna ba'd kìí ṣe kátó ṣe pé asẹ́mọ lórí àwọn kan yàtọ̀ sáwọn kan ìmọ̀ ohun wà ní mutahun li kulli insan gbogbo ẹni tó bá gbìyànjú nípa àmọ̀ yóò rí kìí ṣe kankan táyì àwọn kan ló lè mọ̀ àwọn kan ò lè mọ̀ àbí àwọn kan ìníwọ́n ẹni tí ẹ̀jẹ̀ wọn mọ àwọn kan inú ẹ̀jẹ̀ wọn jẹ́ tó dọ̀tí àwọn ò lè má kẹ́là ọmọ àfa nìkan ló lè má yàtọ̀ sẹ́ni tí èso ọmọ àfa ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ rárá nítorí pé níta bá ti pè ní ọ̀rọ̀ ọ̀mà gbogbo ẹni tó bá ti lè gbìyànjú nípa ìmà yọ ọmọ ìmà ìmà nípa ẹ̀sìn Islam yìí báyìí kí ẹ ṣe nǹkan kan táyì pa àwọn kan ló lè mà yàtọ̀ sí àwọn kan torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá gbìyànjú láti wá ìmà tí Ọlọ́run bá bá ti fẹ́fẹ́ dáadáa ẹ̀rí pé ọlọ́run ọba yóò fún ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn rẹ̀ torí jẹ́ eléyìí báyìí níta nàbì sallallahu alaihi wasallam tó fi sílẹ̀ fún wa láti jogún òun náà nìmà torí ẹni abdullah ibn abdasin radiyallahu anhuma ló ti sọ fún wa yìí pé ńgbà tí wọ́n bí wọ́n bí léèrè kí ló ànábì sallallahu alaihi wasallam kí ló fi ilẹ̀ fún yín tó ti pé ẹ̀yin ará anhuma wọn ni wọn fi kankan sílẹ̀ fún wa illa ma bayna daf illa ma bayna daffatayn njẹ́ nbẹ láàrin alukur'an àti sunna náà ni wọ́n fi lẹ̀ fún wa kìí ṣe nǹkan mi alukur'an àti sunna kìí ṣe tara alẹ́ anabi nìkan yàtọ̀ sẹ́ni tí ì tara alẹ́ anabi gbogbo apáta náà la alukur'ani gbogbo apáta náà la nìkíni la ni sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ o tún wá nínú adé tìmí tó gúnrégé wọ́n bi ali ibn abi talibin radiyallahu anhu wọ́n bi léèrè nípa akínlá anabi sọlọ́ sallallahu alaihi kí ló dákọ yín kọ̀rọ̀ kí ló gbé fún yín nímà tí ọ̀pọ̀ àwọn èèyàn yòókù Ali bin kò sí nǹkan kan gbogbo ohun tí Ànábì sallallahu ń wí fún wa iná ló wíru rẹ̀ fún gbogbo èèyàn àyàfi ń bẹ nínú mi yìí báyìí kí ni ń bẹ nínú yẹn òun náà ní ni ká máa àwọn aláìní ká sì bọ́kùn ẹrú àti bẹ́ẹ̀ lọ nínú tó ṣe gbogbo pamọ́sá kan torí de léyìí gbogbo wa pátá náà ni ànábì fi ìmọ̀ sílẹ̀ fún láti jogún gbogbo ẹni tó bá sì wá ìmọ̀ yẹn ayé àti ìmọ̀ ó wà fún. torí de léyìí má se fojú kéré ara rẹ wọ́n sọ pé torí pé bàbá rẹ ọmọ màmá rẹ ọmọ báwo ni wọ́n ti wá lè mọ̀ nípa ẹ̀sìn Islam wàláhì ó lè mọ̀ nípa rẹ̀ bàbá tiwa náà ó lọ́mọ màmá tiwa ó náà lọ́mọ àmọ́ fadlullah yu'tihi man yasha' ọlọ́ọ̀lọ́ àtàjùlọ rẹ ni àwọn tó bá fẹ́ gbogbo ẹni tó bá sì gbìyànjú walladhina jahadu fina lanahdiyannahum subulana gbogbo ẹni tó bá gbìyànjú lójú ọ̀nà tọ́lọ́run ọba ọlọ́run ọba yóò fi mana ọlọ́run àkó fi gbogbo wa mana nítorí di eléyìí káma wa discourage ara wa wípé wò lè má kí ó má wòlẹ̀ dára rẹ láàmú kí lọ́n lọ sí ilé kí ó kí ó sọ náà tiẹ̀ kò ní ìdíkọ́ ọmọ kí ó ó sì máa gbá ìmọ̀kan rẹ káyé kò sí ẹnìkan tó kọ́ sí lágbárí àbí tó kọ́ sí ń pàkọ́ ìpele lè kọ́ kí ó yàtọ̀ sí eléyìí àní gbogbo ẹni tó bá ti rí èrè ìntànàbì sallallahu alaihi wasallam tọ́lọ̀ ń fi ran torí kọ́ tó sì mà nípa rẹ̀ faqad akhadha bi haddin wafir léyìn ti rí èrè ǹjẹ́ tó pọ̀ tani ọ̀fẹ́rẹ̀ nínú wa kò sí oníkálukú wa ló fẹ́ jèrè nítorí di eléyìí ó di ọwọ́ wa kí ṣe ń gbìyànjú láti mọ ìmọ̀ nípa àtìlẹ̀ ayé ń bì léyìí tó ti pa àmọ́ yìí pé ìmọ̀ ilé ayé náà ni ayé ló bẹ̀rẹ̀ ayé ni ó parí sí tá à ń gbìyànjú tá à ń náwó gégége ké nípa rẹ̀ àwọn òbí wa wọ́n ń ṣe wàhálà púpọ̀ nípa rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa lọ́wọ́ àló ṣe pé òun ló ń gbìyànjú àti rárá rẹ̀ ní ilé ẹ̀kọ́ yìí tó sì ń kọ́ ìmọ̀ yìí lójú méjèèjì tí kìí fàsìkò rẹ̀ ṣòfò tí kìí fàsìkò rẹ̀ ṣeré gbogbo ẹ̀ lórí pé tó bá di lọ́la kí ọmọ bá jẹ òun kó ọmọ bá ta ọ́nà kó ọmọ bá máa wojú ẹnìkan kó tó di pé wọ́n jẹun kó tó di pé wọ́n rìnà kó tó di pé wọ́n rìlò nǹkan tó dáa lélẹ́yìí báyìí ṣùgbọ́n ìtọ́ dáa jùlọ lọ onáyíká wá ìmọ̀ nípa tó lọ́wọ́ bá wa kámọ̀ nípa bá ti sèṣin lọ́wọ́ bá wa pàápàá jùlọ nígbà tó ti yé oníkálukú wa wípé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun pé wọn lọ́wọ́ bá wọn ọ̀dá ènìyàn wọn ọ̀dá ẹ̀dùjẹ̀nu bẹ́ẹ̀ wọn ò sì dá ènìyàn nítorí nǹkan mi yàtọ̀ sí kálíbà máa jọ́sìn fún lọ́wọ́ alóòní kan ṣoṣo lọ. a ti mọ̀ yín pé tá a bá mọ̀ nípa bá ti sin lọ́wọ́ kò lè ṣeé ṣe fún wa láti sin lọ́wọ́ ní ìbámu pẹ̀lú lọ́wọ́ bá ti ṣe ń fẹ́ torí de eléyìí eléyìí jẹ́ ìpèpè fún gbogbo wa láti mú nínú tánàbì fi sílẹ̀ fún wa láti jogún ànábì ò fowó sílẹ̀ fún wa láti jogún lá owó gold lá owó silver nothing of that nature ànábì sallallahu alaihi wasallam òfin kankan sílẹ̀ fún anybody láti jogún. náà lọ́fà ló fi jẹ́ pé tó o jọmọ ànábì gan sallallahu alaihi wasallam yálà ọmọkùnrin ni tàbí ọmọbìnrin àbọ̀jẹ́yàwó ànábì sọlọ́ sallallahu alayhi wa sallam abọjẹ baba anabi abọjẹ ya anabi sallallahu alayhi wa sallam ó ní nǹkan kan tí ó jogún nínú tá anabi fi sílẹ̀ èèyàn ní nǹkan tí ó jogún nínú tá anabi sallallahu alayhi wa sallam fi sílẹ̀ nítorí pé ó wá nínú hadith láti ọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa wọn ni nahnu ma'ashara al-anbiya'i narithu nahnu ma'ashara al-anbiya'i narithu. ولا نورث وما تركناه صدقة نحن معشر الأنبياء نرث ولا نورث وما تركناه صدقة أو النبي الله أو النبي الله أو ما جوجني ṣùgbọ́n nìkan kì í jogun tiwa ìyẹn ni pé nǹkan lé ayé táwọn ẹbí bá fi ilẹ̀ ẹnìkan ò ní jogun rẹ̀ gbogbo táwọn ẹbí bá fi sílẹ̀ sọ́dà kọ́ tààrà ni fún gbogbo mùsùlùmí. eléyìí ló fà á ló fi jẹ́ pé gbàtà nàbí sallallahu alaihi wasallam láìsí ọmọ kan ṣoṣo táwọn nàbí fi sáyé òun náà ni Fatima radiyallahu anha ọwọ́ abá Abubakar as-Siddiq radiyallahu anhu onírè Abubakar ẹ bá mi kó níta nàbí sallallahu alaihi wasallam ntí ṣe ìpín tèmi nínú dúkìá nàbí sallallahu alaihi wasallam níta fi ilẹ̀ sáyé Abubakar radiyallahu anhu wọ́n lẹ̀ ní nǹkan kan tá a lè fún yín nínú tí ànábì fi lẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pé ànábì fi nǹkan púpọ̀ sílẹ̀ ṣùgbọ́n ẹ̀ ní nǹkan kan gbà nínú rẹ̀ nítorí pé àwọn gbọ́ tí ànábì wa sallallahu alayhi wa sallam tí wọ́n sọ pé àwa ànábì ọlọ́run narithu wala nurath wa ma taraknahu sadaqa àwa á máa jogún ẹlòmíì ṣùgbọ́n ẹnìkan ò gbọ́dọ̀ ogun tiwa gbogbo nítorí àwa bá sì fi sílẹ̀ ńkọ́ báyìí Fatima radiyallahu anha ọ̀rọ̀ yìí ọba àwọn ọlọ́kàn jẹ́ wọ́n sọ fún Abubakar radiyallahu anhu <clears throat> wọ́n ní tí ìwọ bá kú tí wọ́n ọmọ rẹ̀ ní ojogun rẹ̀ Abubakar radiyallahu anhu wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní sọ báwo wá ni bàbá tèmi tí í ṣe anabi Muhammad sallallahu alayhi wa sallam báwo làwọn ti tẹ́ wọ́n wá sáláìsì tẹ́ ẹ̀ wá ní fẹ́mi ní ìpín tèmi nínú tánà bí fi sí sílẹ̀ àbí ọmọ wa ju ọmọ lọ níbí Abubakar radiyallahu anhu wọ́n ní gbogbo ń tẹ́ wí bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n bàbá ti ní ànábì ọlọ́ọ̀ ni àwa kì í ṣe ànábì ọlọ́ọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé ànábì ọlọ́ọ̀ tí àwọn bá kú inú sọ pé nìkan ò ní í jogún dáhùn fi sílẹ̀ yàtọ̀ sẹ́ni tí kì í ṣe ànábì ọlọ́ọ̀ báyìí inú wọn dá Fatima radiyallahu anha inú wọn dá lóhùn eléyìí mú ni mà ipe nínú màá bá àti ṣe pín ogún nínú òfin ṣẹ̀rí àtọ́nà oríṣi ọ̀nà mẹ́rin làwọn èèyàn máa pín sí wọ́n bí nínú wọn mànìyẹ́rìsú wọ̀nyúrà ẹni tí máa jogún ẹnìkan tí ó sì jogún òun náà eléyìí ló pọ̀ jù nínú àwọn èèyàn gẹ́gẹ́ bí èmi gẹ́gẹ́ bí ìwọ àwa lè jogún ẹlòmíì ẹlòmíì náà ó sì tún jogún tiwa torí pé àwa kì í sànàbì àwa kì í sànàbì ẹni tá a jogún náà yìí sànàbì torí délé yìí á jogun gẹ́gẹ́ bí wọ́n ṣe jogun tiwa náà eléyìí ló wọ́pọ̀ jù nínú àwọn èèyàn ìpín kejì nínú àwọn èèyàn àwọn náà làwọn tó ṣe pé yarithuna wala yurathun àwọn tó ṣe pé àwọn máa jogún ṣùgbọ́n nìkan kì í jogún wọn yarithuna wala yurathun àwọn gẹ́gẹ́ bí àwọn tani àwọn ànábì ọlọrun àwọn tiwọn làǹnábì sallallahu alaihi wasallam ló sọ nípa àwọn nahnu ma'ashara al-anbiya'i narithu wala nura àwa àwa ànábì ọlọ́run àwa máa jogún ẹlòmíì ṣùgbọ́n nìkan kì í ṣe kíni kì í jogún tiwa oríṣi èèyàn kẹta nínú ọ̀nà mẹ́rin tí àwọn ọmọ ànábì ádámà pín sí nípa ń jogún ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun náà lẹni tó ṣe é pé la yarithuna wa yurathun la yarithuna wa yurathun àwọn náà làwọn ẹni tó ṣe wípé àwọn kì í jogún ẹ̀kan ṣùgbọ́n wọn ò jogún tiwọn la yarithuna wa yurathun àwọn kì í jogún ẹnìkan ṣùgbọ́n wọn ò jogún tiwọn àwọn ilé yẹn àwọn náà ni al-ariqa àwọn ẹrú àwọn ẹrú wọn kì í jogún kankan ṣùgbọ́n wọn ò jogún tiwọn nítorí pé ar-raqiqu wa ma malaka milkun li sayyidihi ẹrú àtòhun àti ntóni nǹkan ní ni wọ́n jẹ́ fún ta ni tó lówó rẹ̀. oríṣi kẹrin nínú àwọn èèyàn àwọn náà làwọn tó ṣe pé la yarithuna wala yurathun la yarithuna wala yurathun àwọn kì í jogún ẹnìkan sì ní jogún wọn àwọn kì í jogún ẹnìkan sì ní jogún wọn àwọn eléyẹ humul kuffar àwọn náà làwọn kèfèrí a'adallahu wa iyyakum minal kufr ọlọ́run kọ́ là wá àtàwọn àtẹ̀yìn níbi sísá ìgbàgbọ́ sọlọ. alkafir la yarithu wala yura oníjogún ẹnìkan ní kèfèrí bẹ́ẹ̀ ni ẹnìkan ò ní jogún kèfèrí náà nítorí àdìsí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó ní la yarithu alkafiru almuslima wala almuslimu alkafira kèfèrí kò ní jogún mùsùlùmí bẹ́ẹ̀ ni mùsùlùmí kan kò ní jogún kèfèrí kan torí ẹ̀ bàbá kan máa kú tọ́jẹ́ pò ń lọ ní gbogbo owó ilé ayé yìí àmọ́ fún ìbànújẹ́ bàbá yẹn ó kú kèfèrí àwọn ọmọ rẹ̀ wá jẹ́ mùsùlùmí la yarithuna minhu shay'a àwọn ọmọ yẹn ò ní jogún kankan lọ́dọ̀ rẹ̀. kẹ̀rẹ́ẹ̀lì tó bá ṣe ń pé ọmọ ló kú ọmọ ló kú bàbá ń bẹ láyé ṣùgbọ́n ọmọ tó kú yẹn kèfèrí ni bàbá yẹn ò ní jogún kankan lọ́dọ̀ rẹ̀ nítorí pé kí ni kèfèrí mùsùlùmí ò ní jogún rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí kò ti ṣe ní jogún kèfèrí eléyìí jẹ́ orísun ọ̀nà mẹ́rin èyí táwọn èèyàn pín sí ṣùgbọ́n nípa àmàjàmá ìmà ó ń bẹ́ńlẹ̀ fún gbogbo kálukú wa ti jogún gbogbo ẹni tó bá fẹ́ jogún mà èyí tọ́lọ́run ọba tó fi rán ànábì wa Muhammad sallallahu alayhi wa kò sí nǹkan kan tó ṣẹ́kù fún illa an yushammira an saqil jidd ju yí kékeré yẹn kọ́ kásòkòtò rẹ̀ sókè kó múra kọ́mẹ́jà fara lọ nítorí pé ìmọ̀tẹ́rì yẹn òun ló ṣòro jù nínú tí èèyàn máa ń wá nítorí pé èèyàn kì í nímà illa ala jisrin min at-ta'ab láì ṣe wàhálà kò lè ṣeé ṣe ikú kéèyàn nímà tamannaita an tumsi faqihan munadira biduni ana'in walununu fununu owó kò di olùmọ̀lá tí o ti pé tí wọ́n máa ń sọ̀rọ̀ wọn náà lè dá sí i láì ṣe wàhálà kankan onírúurú wèrè ajẹ́ pé wèrè lolúwa rẹ̀ ni ẹ̀ ẹni tí ò fẹ́ ṣe wàhálà tó sì fẹ́ dolùmà òsì tàbí ṣùgbọ́n ìpele yẹn ọ̀gbádùn sílẹ̀kùn ọmọ lọ sílé ìwòsàn bákan náà ترجو النجاة ولم تسلك مسالكها إن السفينة لا تجري على اليأس owó láti jẹ́ wípé kọ́ọ̀là owó láti jẹ́ yẹn ńlá òsì gbọ̀nà tí yẹn fi dé yẹn ńlá ó wọ láti mà ọ̀gbọ̀nà téèyàn fi ń ní mà tó rò ikú ọkọ̀ ojú omi a máa gborí èpẹ̀ kọjá ni kì í gborí kọjá fi wá ọmọ náà lọ́gbà ẹni tó sì ń wá ń àkókò àti sùúrù àti àfaradà kì í wá ìmọ̀ súkẹ́súkẹ́ láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ike tí n bá ti bí tiẹ̀ máa pàtì tó o bá pàtì tẹ́lẹ̀ náà tó o náà di ọmú ni kò di la àtọ́kẹ́ ní sọ́ọ̀ tó bá ṣe pé gbogbo ara rẹ gbogbo àkókò rẹ ló fún mà ìdajì ni mo fọ́ nínú ara tiẹ̀ kátó wá pé ìwọ tó ń tọ́ wò ṣé yóò dùn àbí ọkàn tó náà afira rẹ lẹ̀ fún ani nígbà tó náà dilẹ̀ fúnru rẹ̀ sọ eléyìí tọ̀ sí pé àfi kéèyàn fira rẹ̀ sílẹ̀ fún ìmà ó wá ìmà nípa apá wíwá ó dùn mọ́ pariwo ó dùn mọ́ polongo pé lágbádá nímà ah allah masha allah kó tó di pé ẹ̀yin sọ pé onímọ̀ yẹn kó tó di pé ẹ̀ ń sọ pé masha allah fún yẹn ẹ̀ mọ́rú wàhálà tó ti fojú yìí ẹ̀ mẹ́yẹ oorun tó ti dámọ́jú ẹ̀ mẹ́yẹ èròrí tó ti rò ẹ̀ mẹ́yẹ owú tó wù láì tí ì tó ọjọ́ tó yẹ kí ewu ọyọ ara rẹ̀ ṣùgbọ́n látàrí ìrònú látàrí ìwádìí tó ń ṣe nítorí ìdí ó ṣe jẹ́ pé gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn olùmọ̀ wa èyí tẹ́ ẹ máa gbórúkọ ká gbogbo àgbáńlá ayé wọ̀nyẹn iṣẹ́ kékeré kọ́ ni wọ́n ṣe nídìí àti rí ìmà èyí tó lọ́wọ́ bá tó fi rán ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àárín nínú wọn ẹni tí wọ́n sọ pé ó lo twenty something years tó fi ń ṣèwádìí ní àwọn ilé ìkótírasì láti fi mà nípa ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí sheikh Nasiruddin al-Albani rahimahullahu ta'ala wọ́n lo twenty something years níbi tí wọ́n ti ń ṣe wádìí nípa àwọn àdéhùn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́n bá rí òdodo wọn ó rí i pé wọn àmọ́ ń ṣe é ní ìlè pé wọ́n ń wórúkọ wọ́n ń ṣe nì láti fi mà nípa tọ́lọ́ láti fi mà nípa tànàbì sallallahu alaihi wasallam wọ́n sì pa àwọn èèyàn lọ síbẹ̀ ẹ wò bí ọlọ́wọ́n bá ti bù fún nínú nínú débi pé kò tiẹ̀ ráyè fẹ́yàwó ọ̀pọ̀lọpọ̀ wáìmà débi pé kò tiẹ̀ rákòókò láti lọ gbatẹ́gùn ìwé ìtìjà wa fi síwájú lọ́pọ̀lọpọ̀ láyè sìn ọlọ́wọ́n bá sì gbà fún wọn ọ̀pọ̀lọpọ̀ ní ìmà rẹpẹtẹ wọ́n ní ìmà débi pé ọ̀rọ̀ wọn gan tó ń sọ lẹ́nu dìmà kátó wa pé tí wọ́n bá gbé gègé wọn torí délé ọlọ́wọ́n bá kọ́gbà fáwa náà kọ́nà wa lọ́wọ́ lórí àtìlẹ́ wáìmà èyí tí ó wúlò fún aláyé ń bí tó sì wúlò fún alọ́lá alùkìyàmà wọ́n ní ti ń bẹ nínú ìmà èyí tá a jogún látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam nínú àlàyé nípa àgbéǹde alqiyama àti gbogbo tí ó ṣe níbẹ̀ yakfi wọn ló tó wa wa yashfi ó sì tó láti wòyàn sàn. torí pé tíra ọlọ́run àti sunna anabi muhammed sallallahu alayhi wa sallam ohun tí í ṣe òpin ìwòsàn àti òpin títóni ó bẹ nínú méjèèjì torí pé ọlọ́run bá sọ alukur'ani kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ọlọ́run bá sì ṣe àgbéga fún alukur'ani lórí gbogbo tíra yòókù ọlọ́run ló sọ kalẹ̀ ó sì ṣe ní tíra tó borí gbogbo àwọn tíra tó síwájú ẹ̀ ó sì ṣe òfin tó wà nínú rẹ̀ ní ìtọ́pa gbogbo òfin tíra tó síwájú rẹ̀ bákan náà sunna anabi wa muhammed sallallahu alayhi wa sallam olóma ń ṣàlàyé alukur'ani òun ló ń ṣe àfihàn rẹ̀ òun ló sì ń gbé yọ síta gbangba gbogbo nǹkan tó yí pé ọlọ́wà fẹ́ dojú sú wa nínú alukur'ani tá a mọ̀ tí ọlọ́wà bá gbà lérò nípa rẹ̀ á wà lọ sínú sunna anabi wa muhammed sallallahu àrísẹ́lẹ̀ àárí àlàyé rẹ̀ ń bẹ tẹ́bí ẹ̀yin náà ka alukur'ani ẹ̀rí tí ọlọ́run bá sọ yìí pé wa anzalna alayka dhikra litubayyina linnasi ma nuzzila ilayhim àwa ọlọ́run bá láàsọ ìrántí kalẹ̀ fún ìwà nabi muhammad sallallahu alayhi wa sallam alukur'an nítorí kó o lè bá a máa ṣe àlàyé fún èèyàn èyí tá a tún fún ọ kó o máa ń tà sọ̀kalẹ̀ fún wọn fún wọn báwo ni àlàyé yékè rẹ̀ báwo ni àlàyé àlàyé àti ìfinimànà tó wà nínú rẹ̀ báwo ni wọ́n ti ṣe lò ìbára súnà láti rí eléyìí báwo ló ti ṣe wá fẹ́ jẹ́ mùsùlùmí gidi báwo ni alukur'an ti ṣe fẹ́ tó ọ nígbà tó bá lò ní nǹkan ti pẹ̀lú súnà anabi wa muhammed sallallahu alayhi wa sallam báwo ló ti ṣe lè rí ìwòsàn tó wà nínú alukur'an lò gba ọ̀nà tọ́lọ́wọ́ bá ní kó lò tí ó fi ṣiṣẹ́ kan láti wo àárẹ̀ àti àrùn tí ń bẹ lára rẹ̀ nígbà tó bá ní òní gbé àlàyé prescription báwo ló ti ṣe lò látinú súnà anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run bá ní awalam yakfihim anna anzalna ilayka alkitaba yutla alayhim ǹjẹ́ kò wá tó wa bí ikú ọlọ́run bá ti sọ tírà kankalẹ̀ ikú ọlọ́run bá ti sọ tírà kankalẹ̀ fún ìrẹ́ anabi muhammad sallallahu alayhi wa sallam èyí tí wọ́n ń ké fún wa bí wàláhì ó tó wa ó tó wa kó ń sọ alukur'ani kalẹ̀ fún wa àbí ó tó wa bí wàláhì ó tó wa torí de léyìí tẹ́ ẹ bá ń wá wa kú wa ká ọ dájú pé yóò rí rí kúrì wọ́n ti ní alukur'ani ọwọ ama nǹkan ju àtẹwúrá lọ ọmọ nǹkan kan ju zabúrá lọ ọmọ nǹkan kan ju ìnjílá lọ káì oríru olúwa rẹ ti dógùn lópin ìgbà tí èèyàn bá mọ àlùkùránì wọn tẹ òrátà ló kún rí ẹ zabúrá ló kún rí ẹ nígbà tó bá fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run yọlọ lọ sọnù zabúrá yọlọ lọ sọnù ìnjílá ẹjọ kan ló sọnù àlùkùránì ìmà subhanallah wa anta muslim ni ọ ọwọ ama nǹkan kan náà àlùkùránì ṣùgbọ́n gbogbo zabúrá ló ti há gbogbo àtẹwúrá ló ti há gbogbo ìjírò ti há tó jẹ́ kútùbù muharrafa àwọn tíra tó ti yí padà tó ti kékeré tó lọ sí sọ̀kalẹ̀ lọ́wọ́ èyí tí ó wá sí láyà tí hilbaatilu min bayni yadayhi wa min èyí tó ti pé ìbàjẹ́ ò lè gba àbẹ́yìn wọbẹ̀ kò wá sí kankan lórí rẹ̀ pátí àgàn ò sí àti kálukú mà ló geere kò sí kò sí lórí rẹ̀ báwo wá ló ti lè mú àyà mi wá tẹnu kúrò àwọn eléyẹn àwọn mùsùlùmí tó ṣe yí pé wọ́n ń fẹ́ ìtọ́jú ni ó yẹ ká ti kóru wọn lọ sílé ìwòsàn ọjọ́ pẹ́ tó ṣe é pé ẹ̀yin náà lọ àti kó wọn lára àti kó wọn lọ sílé ìwòsàn lára ló fà á ló fi jẹ́ párùn yẹn pẹ́ lára wọn èèyàn gbọ́dọ̀ mọ àǹkan áyánì dáadáa ó kéré jù fàtí agbọ́dọ̀ wà lórí gbogbo kálukú wa torí la salata liman lam yaqra bi ummil kitab. kí wọ́n ṣe pé kí fàtí ọ wà wa ní wọ́n ń darúkú nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú alẹ́ṣẹ̀k wọ́n ha fàtíà ṣùgbọ́n ètí tó ṣe pé ó dorí kodò kí ti fàtíà gidi nítorí pé tọ́lá ń ké fatiha yìí kọjọ fatiha tó lọ sọ̀kalẹ̀ fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam a ti mà títí dọ́dọ̀ ọlọ́run nítorí máa gbìyànjú láti mọ fatiha ń ké dáadáa wàláhì wọn ọba máa ké wọn ọba máa ké nítorí pé gbogbo ohun òyìnbó tó ṣe é pé tí wọ́n bá dá gbogbo ajókòó nìsín tí wọ́n láwọn fún one million lórí pé ká túmọ̀ ní tóyìnbó yẹn ń kọ lórin ọ̀pọ̀lọpọ̀ onílé túmọ̀ rẹ̀ àmọ́ gbogbo ẹ̀ la há sórí ibi tó bá ti lẹ́ òun àwọn náà lẹ́hùn ibi tí kẹ́hùn àwa náà kẹ́hùn ibi tó ti tó ti tó ti fi mú sọ̀rọ̀ àwa náà fi mú sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni subhanallah wal qur'an wa ayé nbẹ qur'an wa wa tẹ̀rí pé nǹkan ti wá àwọn ẹni tó ń sọ̀rọ̀ àwọn láàfà ọ̀pọ̀lọpọ̀ ọmọ alukur'an ké kátó wá pẹ́ni tí ọmọ nǹkan pẹ̀ sí islam. lóòótọ́ alukur'an tó wà ìyẹn tó bá jẹ́ pé a bá kọjú sí dáadáa alukur'an tó wà tó bá jẹ́ pé a wá mà nípa rẹ̀ alukur'an tó wà tó pàṣípà àmàlẹ́ ńtọ́lọ́ ọba ń ṣe fún wa ń bẹ̀ ànkátìrà kan ibi tá a fà kan tí wọ́n ti ń ṣe àlàyé nípa arúkìyà. wọ́n ní rúkìyà tẹ́rí yẹn ìgbà tó lọ́wọ́ ń ṣàlàyé nínú alukur'ani tó lọ́wọ́ ní. قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور. في كده ìkìlọ̀ ti wá rẹ́yìn láti ọ̀dọ̀ olúwa yín àti ìwòsàn fún àrùn tí ń bẹ nínú gbáàyà àti ọ̀rọ̀ ọlọ́run bá tó sọ pé wa nunazzilu min al-Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin àwọn ọlọ́run ọba à ń sọ̀kalẹ̀ nínú al-Qur'ani ntó jẹ́ ìwòsàn àti ìkẹ́ fáwọn olùgbàgbọ́ olùmọ̀yẹ ó ń ṣe àlàyé pé gbogbo ìwòsàn tó lọ́wọ́ nítorí pé àyà kan ó sọ pé ìwòsàn fún ohun tí ń bẹ nínú gbáyà àyà míì kò sí lá ọlọ́run bá fi hàn yín pé kí ni ìwòsàn ní fún gbogbo àrùn ìwòsàn ní fún gbogbo àmódi wọn ní bẹ́ẹ̀ náà ni bórí bá ń fọyàn tí ẹ bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo tó bá kí Al-Qur'ani ọlọ́run bó mórí fọ́ ọ̀nkú òfun wọn ní tinubu arún yàn tí ẹ bá gba ọlọ́wọ́ bá gbọ́ lódodo tó bá kí Al-Qur'ani ọlọ́wọ́ bó múnú rún kú òfun tíyàn tó bá fẹ́ bí bímọ tí bímọ bá ṣòro fún tó bá ké alukur'ani tó gbọ́ ọlọ́wọ́ bá gbọ́ lódodo ọlọ́wọ́ bó ṣe ọmọ bíbí yẹn ní rọrùn fún tí yẹn bá ń wá nǹkan kan tí wọn ò fi lé lọ́wọ́ tó ṣe wàhálà lórí rẹ̀ títí tí ò rí tó bá ké alukur'ani ọlọ́wọ́ bó fi nǹkan yẹn yóò fi lé lọ́wọ́ wàhálù màjára gbogbo tí yẹn bá wá pátá láyé yìí gbogbo tí bá sì ń ara kò bá jẹ́ àrùn ọpọlọ kò gbogbo ẹ̀ pátá lálùkùránì jẹ́ ìwòsàn fún un. wọ́n á ní tó ṣe wá ibi tí jàǹbá ti ṣe wá òun náà ní pígbàgbọ́ wa tá a ní sí ọlọ́run ọba tá a sì ní sí tọ́lọ́run ọba sọ wọ́n ní bíntín báyìí ni ó kéré ìlọ́fà ló fi jẹ́ pé torí bá ń fọ́ ata bá kí àlùkùránì kò ní lọ. torí pígbàgbọ́ tá a ní sọ́lọ̀ àti tọ́lọ̀ ọba sọ bíntín báyìí ni ike tọ̀ pé pásítì àti mọ́wá kéwì náà á ní torí ọ̀fọ́ mi mọ́ orí òun sì ní kò ń bẹ̀. ṣé pásítì àti ó lè ní dénú mímọ́ ẹ̀rì pé nínú wọn ní kó ń bẹ̀. ṣùgbọ́n wọn náà wò ó tó má gbé ọ lọ ìgbà tí bá ń sèyàn wọn á gbẹ lọ sí ọ̀dọ̀ ẹni tó mà nípa aṣẹ́ ìṣègùn ìgbàlódé fún ọlọ́mọ nípa aṣẹ́ jù pẹ́ẹ́sì gbé ọdọ síìtì yẹn ọwọ́ àwọn mọ́tò torí tí wọ́n park àwọn ambulance lóríṣiríṣi tí wọ́n park ìsọsítù yẹn wàá rí kọ́kànlélẹ́ ti balẹ̀ pé yẹ́s eléyìí gbọ́dọ̀ mọ̀ ẹ́ nígbà tó tún fẹ́ tẹ àbáwọlé hospital yẹn you are welcome to hospital lágbájá à eléyìí lówó dé báwọn so ẹsẹ wa nọọsì wọn sáré lọ wọn ti sáré gbé ọ sórí kẹ̀kẹ́ wọn ti ọ lọ nígbà tó ti gbé ọ débi tó gbé ọ dé àfa oríṣiríṣi mẹṣíìnì tó fi ń ṣe ẹsipárímẹǹtì ló kó lóògbé yàrá yìí olùkọ́kọ́ yóò ti balẹ̀ lọ gbogbo tí ń ṣe ọkọ̀ọ̀kan lọ náà kí a mo ti débi tí ń ti gbòògùn. ṣé máa ti fún fún yín ó rí i pé máa ní kọ́ padà alẹ́ ìjọ méjì ò ní padà mọ́ torí pé ó sọ pé alhamdulilayi mo ti gbádùn ìyẹn ni pé sèkọ́tùkà sèkọ́tùkà bìfààlìyẹtì dẹ̀wà nísfùn mìíràn ṣèfà ìgbàgbọ́ tó o ní sí pé òògùn tí wọ́n fún ó ti fẹ́ òun gan ìdajì ìwòsàn ni ọmọ ọdọdọ ẹlòmíì nígbà tẹ débẹ̀ wọ́n ní yóò fún ọ yóò fún lóògùn olùlànà tí ó sì yọ ọ́ wò ọ̀nà medical doctor wọ́n bẹ̀rẹ̀ sí débẹ̀ àwọn èkúté àtàwọn òkété àtàwọn arírin ni wọ́n léra wọn ká nínú ọ̀sítù yẹn ọ̀kan kọlu oògùn oṣù gbà ẹ tó gbogbo tó ń gbà tó obì gbogbo ẹnu tó náà sí ní wò pé ṣé eléyìí ni ó sì á fún subhanallah tó bẹ́ẹ̀ náà ni tó o bá ní ìgbàgbọ́ tí oògùn tó wọ́n fún ẹ ipò oògùn yẹn á máa ṣiṣẹ́ wàá rí i pé yóò ṣiṣẹ́ tó bẹ́ẹ̀ náà làlùkùránì jàmá lópin ìgbà tó bá ní ìgbàgbọ́ òdodo sí ọlọ́wọ́ bá wa tó sì ní ìgbàgbọ́ òdodo sí tọ́lọ̀ sọ ipò ìwòsàn làlùkùránì jẹ́ fún gbogbo àárẹ̀ ìwòsàn làlùkùránì jẹ́ fún gbogbo àmódi wàláhì ọlọ́wọ́ bó wù ọ̀sán. e wọ́n ti sàlàyé pé Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní bẹ́ẹ̀ nìkan bá wá bá tó bá ní nǹkan kan sí òun láàárẹ̀ to kan ó ti kẹ́ àkùránì kan tó o bá ti ń sọ tó jẹ otu nǹkan yẹn ó ti ti wọn àtàwa ò ní pé kàkàkà wò ẹ lọ mú báwò gbọlọ náà ti ní ká ẹ lọ dàá mu akramakumullah gbogbo níta bá a lè tọ́ a sì lè yáǹgbẹ àbá a lè jọ a lè yáǹgbẹ ṣé sẹ́wọ́n kó mi ni wọ́n mu àti tàdá fa ó lè dìgbẹ́ àbí o lè dìgbẹ́ ó lè dìtọ̀ làm ọwọ́ apáti alukur'an gba bẹ̀rẹ̀ ṣé ń tẹ̀yàn ṣe dáa kò kúkú dáa wàláhì. ẹnìkan á ní ẹyẹ tá a ké sómi ní alẹ́ ké sómi ah, ah, a ké sómi akọ́ ni tá a kọ́ sómi ni tó àwọn sómi tó tá omi ló mu àbí èso sómi ló mu ṣùgbọ́n ṣùgbọ́n kọ́ alukurani omi ìyàtọ̀ ń bẹ àbí èsì àwọn á ní kó tó kọ́ alukurani omi àlá àbí sọ̀dá ẹ̀rí pé gba mi ọkọ kọ́ fún pọ́ọ̀lù wọ́n ní kó ná omu wọ́n kọ́ fún dọ́kàtì wọ́n ní kó ná omu àbẹ́yẹn mà bẹ́ẹ̀ àbẹ́yẹn ọmọ kọ́dà àwọn oṣù kan gbà mí fáwọn sọ́ọ̀sì kẹ́ lọ fi fọ sọ́ọ̀sì olè máa wá ẹ kó kọ alukurani fún yẹn pé káwọn olè bá a lọ dájú gbádùn torí wala tamutunna illa wa antum muslimun èèyàn gbọ́dọ̀ fẹsẹ̀ sáàmù ṣeré torí ká lè bá àkú mùsùlùmí. torí di eléyìí ìtọ́nà ń sọ̀kalẹ̀ náà Al-Qur'ani ó tó wa àbí ó tó wa ó ṣùgbọ́n kí wọ́n là lọ kí mùsùlùmí fi wá dé lẹ́bù gbogbo tó bá ṣe wá lọ́pọ̀lọpọ̀ tó o bá ti dé lórí ẹ̀hún wò ó tẹ́ ẹ bá gba èso àwọn onílékulẹ́já kọjá ẹ máa tẹ rámi pé mùsùlùmí ni ọ ẹ máa kí ọjọ́ ọ̀rọ̀ bìnrin àfa àkílẹ̀ wá àfa àkílẹ̀ fẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni àmọ́ tó bá kẹ́ di káká di kúkú kọjá ń bẹ̀ kí ni ọba tún lọ ọ̀rà eléyìí ò ní ra kankan àbí bẹ́ẹ̀ kọ́ ni kí ló wá fà tó fi jẹ́ pé wọ́n ka gbogbo mùsùlùmí kún baba aláwo pé olùkálẹ̀ fẹ́ ni àbí orí ejò kọ́dà àbí orí adìyẹ lẹ́fẹ́ ni ẹgbẹ́ lẹ́fẹ́ ni àbí tútù subhanallah àti lálùkùnrin tó lọ fún wa tó ó tó wa bí ó tó wa ó tó wa àmọ́ tó ṣẹlẹ̀ ni pé tá a mọ̀ gan tá a mọ̀ alukùnrin kíkè rẹ̀ la sọ pé ó di wàǹdàrúkú mọ́ pọ̀lọpọ̀ lọ́hùn. lẹ́tà téèyàn ọka dáadáa téèyàn gbọ́ yín kò ní yín o nítorí pé mo àwọn akọ lẹ́tà pàtàkì kan sí ọ tó ọ̀kà ní kọrí nkọ̀dí sẹ́wọ̀n kí wọ́n bá implimẹ́ǹtì rẹ̀ yọ da irú torí pé ọ̀tọ̀ ní tọ́kọ sí ọ̀tọ̀ ní tí ọ̀gbọ̀ yín bẹ̀. ìgbà tí èèyàn tí ó jẹ́ pé fi kó ìlú ni pé òun mọ̀ tí òun á mọ tí ò máa kà ẹ dákun tó lè máa túmọ̀ rẹ̀ kò dájú kó lè máa. tẹ́lẹ̀ bá rí èèyàn méjì ẹgbẹ́ mọ́sálásí wà ńlẹ̀ nísìn wọ́n wá lura wọn wọ́n bá ara wọn jà lórí kí ló fàjà náà rí à ń jà sí lè máa ni. sẹ́mi pé automatically ǹjẹ́ òkò wá sórí wa ni pé ẹni tí ń jà sí lè máa mú competent nípa alukurani kíkẹ́ àkọ́kọ́ nù bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ọ̀dà ẹ méjèèjì ẹjọ́. أعوذ بالله من الشيطان الرجيم أو بك أبو أنا أعوذ ó sì bẹ́ẹ̀ wú ilẹ̀ ń jà ó ní àwòsù ṣe àwòsù báwo lẹ́yìn kéńbẹ̀ yẹn ó ti disqualify ara rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ àti ìdè alhamdulilayi rabbil alamin sẹ́mi kíkà sọ fún pé bàbá ẹ̀ máa lọ lé ni yọwọ apẹtọ ẹyin tẹ ẹsẹ ìdánwò náà tún kẹran lọ́wọ́ túmọ̀ sí pé kìí sì mọ̀yún láti túwájú àmọ́ ọ̀rọ̀ ọlọ́run gan ké àmọ́ ká kó lè tó wá fẹ́ sọ pé kò tó ọ kó lè bá a sọ pé kó lè bá a sọ pé tó àbí òtò ọgbọ́dọ̀ wá mọ̀ nípa rẹ̀ ọgbọ́dọ̀ wá ìmọ̀ nípa rẹ̀ tí ìyẹn bá wá ìmọ̀ nípa rẹ̀ kí ìyẹn wá wò só tó àbí òtò. èyàn rí i pé wàláhì ó tó ó tún kọjá àkótó èyàn rí i wòsàn ni ó tún kọjá pé wòsàn ni ṣùgbọ́n subhanallah ọ̀pọ̀lọpọ̀ nínú wa ìkánjú ìkánjú ó ṣe ọ̀pọ̀lọpọ̀ nítorí wípé ìkánjú afẹ́ di àfa wàràwàrà ó sọ wá di olódo sàǹsàn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ò ṣe sùúrù. kò fi kọ́ ìmọ̀ yẹn. ní sùúrù tó ṣe láti kọ́ nípa ti àwò. wọ́n ṣe sùúrù gidi láti kọ́ nípa ti àwò. wọn ò lè sùúrù rárá láti kọ́ nípa tọ́lọ̀. ẹnu kíkẹ́ yìí bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo. ìgbàgbọ́ òdodo yín yẹn yóò lápa lára àdúrà yín. bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n lọ́n dá wa wo súrọ́tò fàtí àtàkì kò ṣe fún wa kọlọ́lọ́run sì ṣe kó suratul fatiha yìí kó o ṣe fún wa ọlọ́run sì ṣe torí rẹ̀ jẹ́ aṣagbára láti kàtírà kan taba malarabawa madariju salikin ti imam ibn al-qayyim rahimahullahu ta'ala inú rẹ̀ tírà yẹn títẹ̀ míì tí wọ́n tẹ̀ ó lọ bí di márùn gbogbo ẹ̀ pátá wọ́n sọ fún wa nípa suratul fatiha nínú di márùn-ún ẹ jẹ́ ká katira yẹn wò kẹ́ wo fatiha kí ni téèyàn lè máa wá láyé tí ó ka fatiha tọ́lọ̀ fatiha tí mo kà í ṣe fún mi tọ́lọ̀ ò ní ṣe fún ọ tó bá gbọ́ lọ́gbọ́ lódodo ẹnìkan á pè fatiha lásán sá sẹ́mi pé ọ́n sì lásán láìsí gbogbo bùkátà rẹ̀ tòǹtò pé tó ń wá yẹn ò ní rí i. so ilé ìfihàn wáyé pé lásán wọn ni Suratul Fatiha ń jẹ́ kí ni Ummul Kitab Ummul Kitab torí wọn ní summarization gbogbo tó wà ní Al-Qur'an ó ń bẹ́ nu kí ni Suratul Fatiha. wọn náà dán òkò wò wò. olóńgbò kan àti ẹ̀yọ̀kọ́ àwọn ọmọ iléèwé wàhálà ti pọ̀ jù sá. So kése gbogbo ẹni tó fèlì ni wọ́n fèlì àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹlòmíì páàsì wọ́n fèlì àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹlòmíì ọ̀wọ́ pínká lọ wádìí pé ṣé mo páàsì àbí mo fèlì wọ́n sì máa ma fèlì ẹ̀. wọ́n náà lágbájá tí ò fẹ́ kí n páàsì yẹn wọ́n náà bá mi fi hàn bó ṣe tó wo pátí àti mo ké ìkó fi hàn bó ṣe tó. ó tó àbí òtò wọ́n má kókó náà pa ò. tó yé Allahumma kfinihi bima shi'ta àdúrà kan tún lọ láti ẹnu ànábì sallallahu alaihi wasallam allahumma akfinihi bima shi'ta ọlọ́run gbàmílà kó lọ́dọ̀ rẹ̀ gbọ́nà tó bá wù ọ́ la ilaha illallah gbàmílà kó lọ́wọ́ rẹ̀ gbọ́nà tó bá ti kíni tó bá wù ọ́ àbúrò tó bá dórí pa rẹ̀ kò ní rántí ó kọ̀ rẹ̀ mọ́tì ìfọ̀n gbogbo máàkì. allahumma akfinihi bima shi'ta ọlọ́run gbàmílà kó lọ́wọ́ rẹ̀ gbọ́nà tó bá wù ọ́ ó tó àbí ó tó ó tó ọ ìpètòrí tó ń di ẹ̀ bá ti ń bẹ́ẹ̀ ń di ẹ̀ ńgbà tí wọ́n bá máàkì àbí òye wọ́n máàkì ẹ̀ dáa oúnjẹ bá tún gbà náà oúnjẹ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oúnjẹ tiẹ̀ lágbára ju tiẹ̀ lọ pé bẹ́ẹ̀ bá ti fẹ́ kí n fún máàkì ní fún sẹ́ẹ̀ òdo ni wọ́n gbà sọ pé kálukú àwọn ẹni èṣù wọ́n mú kí èṣù jura wọn lábẹ́ ọmọ ẹ wá sọ fún wa ọ̀nà wọn lè sùn lè gbà màjàkadì ìjà tí ó borí ẹni ọlọ́run wàláì kò sí so ṣùgbọ́n problem tó ṣẹlẹ̀ ni pé àwa gan alágbọ̀n ọlọ́run tá a dúró déédéé ni ọ̀pọ̀lọpọ̀ ò dúró déédéé múnáfìkì ló ti pọ̀ jù ṣùgbọ́n kágbà yìí pé lára ń tó lọ sọ̀kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ntótó wa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láláyé ntótó wa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ ntótó wa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níwòsàn. torí di eléyìí ló ṣe ń bẹ nínú àwọn olùmọ̀ àwọn alukur'ani náà wọ́n kè ọlọ́run àbó si fún wa ní kíni yóò fún wa ní wòsàn. torí ẹ̀ ìgbà tá a ti sọ pé alukur'ani ó ti tó wa àbùkátà kankan lọ́dọ̀ ẹlòmíì àbùkátà kankan nínú tíra mi ẹnìkan gbà abawa njilabawa zaburabawa lana kur'anu wa kur'anu na kur'ani kur'ani wa ti ṣe o tó wa. ọwọ́ láti ọ̀dọ̀ ibn Abbas radiyallahu anhuma ikú anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọn ilẹ̀ ìsẹ̀mínà mẹlẹ́m yẹtọ́nà bil qur'an kó sí nínú wa ẹni tí o bá máa fa alqur'ani kó máa fi kọrin yẹn kó kọ́ ọ̀máké kọ́ ọ̀máké murattalan. lóko lóhùn tiẹ̀ pèsè kí tọ́ bá ti bẹ̀rẹ̀ sí ni kí alqur'ani bá wò ní fẹ́ dákẹ́ kí ẹ máa ké sáńgìtì alihamudulilayi rọ́bìl alẹ́mí arahman alihamudulilayi rọ́bìl alẹ́mí arahman rahim ohun tiẹ̀ ohun tiẹ̀ tọ́lọ̀ fọ́ fi ṣe falkurani sóhun rẹ lọ́sọ̀ọ́ fóhun rẹ falkurani lọ́sọ̀ọ́ kálukú bidúni tẹkẹlò láì jẹ́ kó di wàhálà bọ́ra rẹ lọ́rùn irú ohun rẹ fi tí mo fẹ́ lò o sùdẹ́yì tí mo fẹ́ lò abdulbasit abdulsamad kìnnì kan mìṣáwí kìnnì kan kúsọ̀rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàhálà. ètò ti pé nígbà tó o bá ti gbé ọmọ wa wò pé ohun rẹ kọ̀kẹ́ bíi tiẹ̀ tòmátì kan ní kọ́mọ rẹ kọ́mpútà kan ní ọmọ mu tó ń bo wàhálà ìlẹ́yìn èyí tó lọ́n fún ọ ńkọ́ ọlọ́n fún ọ náà ní nǹkan kan tó ti pé tí wọn náà bá gbé jáde àwọn èèyàn mí ni ó tún fẹ́ kọ́pì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 torí ẹ̀ ńlọlùmọ́wá bakr abu zayd rahimahullah ọlọ́kùnrin jìn wọn wọ́n ti kọtíra kan fún wa wọ́n pè ní bid'ul qurra àdádálẹ̀ àwọn tí ń kí alukur'ani bí kálukú sí ma fẹ́ kọ́ ohun ẹlòmíì eléyìí tó ṣe pé mọ́ ọ̀pọ̀lọpọ̀ má lè ha alukur'ani ó mọ́ gbàgbé tó ti ha ó mọ́ má lè gbé gbé alukurani àyàfi kọjá pé kẹsẹ̀tì ni ọmọ gbọ́ nígbà tí bátìrì bá ti kú kò ní gbọ́ alukurani mà nígbà tí wọ́n bá múná lọ kò ní gbọ́ alukurani mà sòṣùgbọ́n nígbà tó bá rí pé ohun tiẹ̀ ló ń fi ń ké tí ò sí tàkálù fún bẹ́ẹ̀ wọ́n á rí pé yóò rọ̀ lọ́rùn wàláhì láàrin ohun bí èdè rẹ ṣe rí àti ohun tó o fẹ́ kàbí lárúbáwá àbí òye wa wàá rí pé yóò rọ̀ lọ́rùn láti mọ́fìn yẹn gan-an fẹ́ tó bá fẹ́ ké ní ohun bédè rẹ ṣe rí lópin ìgbà tó bá máa tẹ̀síwèé di o èé ṣe rú o afẹ́ kí alukurani ẹ ní ké tí àwọn yorùbá mi máa ké tí wọ́n tún ké sínú kásẹ̀tì kékùké yẹn tó ń kàkàkùkà yẹn o kéésì eru eléyẹn o tẹ́kẹ́ ẹ ní mọ̀ yàtọ̀ sọ́ọ̀dẹ̀ yàtọ̀ sí bọ́ọ̀dẹ̀ ẹ ní mọ̀ sín yàtọ̀ sí ẹ ní mọ̀ yàtọ̀ sín àti shin ẹ ní mọ̀ yàtọ̀ ha àti ẹ àti họ àti họ àti ẹ̀ àti ọ̀wọ́ wọn kàn mọ́ kó pọ̀ ni yóò mọ alo kan yóò mọ ara mú àwọn bàbá màmá kan sọ ah orí àwọn wu wíwú lórí kàkúkà ẹgbẹ́ wọn lọ kó rárá kúrà ẹgbẹ́ ń gbá alukurani wọn ni ẹ tẹ́lẹ̀ yẹn túmọ̀ sí pé ọ̀rọ̀ tẹ́lẹ̀ alukurani tẹ̀rọ̀ sí i ẹlòmíràn pé ah, báwọn ṣe gba lẹ́nu afá àwọn nu àti wọ àtàfà yìí kàkúkà lẹ́jọ́ kéènù lópin ìgbà tó bá ṣe pé bẹ́ẹ̀ ló ṣe gba lẹ́nu afá rẹ ìkàkúkà lẹ́jọ́ kéènù alukurani lófin afá rẹ ọ̀dà ló ń ti gbà ọ̀dọ́ tálá afá afá rẹ ti gbà tọ́dọ́dọ́ anabi sallallahu alaihi wasallam ọ̀dájú kàkúkà ò lè dọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam. sàmà alukurani almujawwad ẹ̀rí nígbà wọ́n bá gba kéwú lẹ́nu àfáà kan yóò fún ọ ní ìjáàzà ìjáàzà yóò kọ síbẹ̀ pé sọ ìwọ náà ti gba lọ́dọ̀ mi gẹ́gẹ́ mi náà ti gba lọ́dọ̀ àfáà mi táfáà mi náà gba lọ́dọ̀ àfáà rẹ̀ táfáà rẹ̀ gba lọ́dọ̀ àfáà rẹ̀ rẹ̀ gba lọ́dọ̀ àfáà rẹ̀ títí alayhi wa sallam ni fi tartila tó wá ti rí pé tẹ́ bá ti gbé o wá gbogbo àwọn làwọn odò lódò kí á ló burú kéèyàn padà lé kí ó mọ̀nà tó burú ni kò sí tó burú mbẹ kí ló burú mbẹ láwọn àní lóòtù ó tí tó wé nípa pọ̀ ọmọ alukurani ké ó lọ kọ́ alukurani máa ké torí pé tí èèyàn bá mọ̀ sí èèyàn lè ságídí sí wàláhì èèyàn lè ságídí sí délé àwọn ọmọ kékèké kékèké tẹ́ rí alihamudulilayi tí wọ́n ti lónìí tí wọ́n ń fa alukurani lé lẹ́nu dáadáa ẹ̀rí kó àwọn ọmọ yẹn ẹ̀rí kó àwọn wa da so ṣùgbọ́n kékùké tán ti fi sẹ́nu àwọn ẹlòmíì tí wọ́n máa ké òun lọ́fà tẹ́ bá fẹ́ bọ́ọ̀ṣì wọn lónìí wàhálà yẹn ó ti pọ̀ jù wàhálà yẹn ó ti pọ̀ jù torí délé ló ti jẹ́ pé ńgbà tó lọ́mọdé kékeré tó fẹ́ kó kí alukurani ibi tó kọ́ alukurani dáadáa ni kò mọ́ mọ́ lọ mọ́ mú lọ sílé wàhálà tó ṣe pé ńgbà wọn á tún kọ́ ńkọ́ kúkọ́ yẹn wàá dá wàhálà alẹ́ fẹ́ni tó fẹ́ túnṣe lọ́jọ́ iwájú tí wọ́n ní tètè rí túnṣe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ti lọ́rú àwọn alẹ́ kí ó bẹ́ẹ̀ rí tó ṣe pé tó bá dọjọ́ wájú tó wọn bá padà ní kó ní chance àti fẹ́ kẹ́kọ̀ọ́ dáadáa yẹn ó lè sọ́dún mẹ́ta tó ní rí ahọ́n rẹ̀ straight látàrí níta ti fi sí ọ láhàn yẹn má tó ṣe pé ìsáàsúl ni wọ́n ń pè fún ọ ọkàn wa ní ìrẹ́zúl ọmọ wa ké ìsáàsúl àwọn ké ìrẹ́zúl ìsáàsúl àwọn tó dákun máa jókòó lé wàá fún wọn wà lá títí ń wọn bá fẹ́ sọ ọdún ọdún méjì làwọn wà ṣẹ̀ṣẹ̀ máa ní gálábà lórí àṣìṣe tó àmàdúpẹ́ fọlọ fọlọ rẹ ti ká alukurani lọdí ẹ ìwọ wà jẹ kó rí ẹbí tiẹ̀ ti kọ́ wàláhì ẹbí rẹ kọ́ àmọ́ ibi tí bàbá rẹ màmá rẹ ti kọ́kọ́ fi ọ́ sí ikú ibẹ̀ ó ṣe àbẹ́rẹ́ nǹkan mẹ́ọ̀ lóòótọ́ ó ṣe àmọ́ so eléyìí ó túmọ̀ sí pé àfi ká gbìyànjú láti jẹ́ pé akọmọ wa síbi tí wọ́n ti ọmọ ní kí ó dáadáa tó pé ọmọ ike na at the same time yóò láǹfààní àti háwọn àbátọ́ lọ́wọ́ bàbá ní kó lè ṣe kíni kó lè hà torí di eléyìí kálukùrán kó lè bàjẹ́ kó tó wa kaje mójútó kájẹ́ ike bákan náà láti ọ̀dọ̀ ó ní wa Muhammad sallallahu alayhi pépà kan nínú pépà àtẹwúrátà náà láti sọ pé alukurani ti tó àwa ẹnìkan ọgbọ́dọ̀ gbé àtẹwúrátà wa bá wa ẹnìkan ọgbọ́dọ̀ gbé njìlá wa bá wa ẹnìkan ọgbọ́dọ̀ gbé zabura wa kẹnìkan wa wọnú mọ́sálásí wa bá a pé lọ́la o ìdánilẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ o inú zabura láti ṣe á pé ọgbọ́dọ̀ gbé wa bí o ọgbọ́dọ̀ gbé dé bí o alukurani làwa ta fẹ́ fi zabura rẹ ṣe kò ta fẹ́ fi njìlá ṣe àwa gbàgbọ́ lọ sọ kankan lẹ́ ń jẹ́ azabur agbàgbọ́ sọtira kankan lẹ jẹ atawura agbapọ sọtira kankan lẹ jẹ alẹnjẹ ṣùgbọ́n pàápàá àwọn tírà yẹn lódodo bọlọ ṣe sọ̀kalẹ̀ kò sí àwọn èèyàn ti tọwọ́ bọ ìtọwọ àlọwọ wọn translation transliteration ìní nǹkan tán kó ká kò sí níta wàá fẹ́ lẹ́yìn ọ̀sẹ̀ àbí òye wa kódà mọ́ọ̀rì jìnnà tó lọ bá wà kò sí níta fẹ́ fi ṣe akẹ́gbàgbọ́ kọ́kọ́lọ́ lọ́sọ̀ alẹ́ rí ni àbí òye wa torí pé alukur'an ti ṣe kíni o ti tó àwà má gbé tawurata kan wá bá wa ń bí má gbé njìlá kan wá bá wa ń bí ọwọ́ adi kàkà di kúkú professor of comparative religion máa lọ sí fáwọn ọmọ tó ń bá ń ṣe fún bí tó ń ti ṣe yẹn kò sí ní tá a fẹ́ fi ṣe nínú mọ́ṣáláṣí kò sí ní tá a fẹ́ fi ṣe wájú mùsùlùmí we need nothing about it alukur'an fún àwọn àjùwá ti ṣe kíni o ti tó wa máa kà fáwọn ẹni tó gba ń gbọ́ pé ẹ̀ sí lórí ojú ọ̀nà títa fẹ́ fi ṣe torí rẹ̀ Umar radiyallahu anhu olùmú pépà kan lọ nínú àtẹwúrátà ẹ̀yìn tìmà àtẹwúrátà ta lọ́lọ́ sọ̀kalẹ̀ fún. anabi musa alayhi salam ó ní faghadiba an-nabiyyu sallallahu alayhi wa sallam anabi wa ìkẹ́ àti ọlọ́wọ́ bá kó ma bàbá bínú. sọ ma pé anabi kì í bínú nítorí tara tiẹ̀ a máa bínú nítorí pé èèyàn takò fún ọlọ́wọ́ bá ní. anabi bínú sọlọ́lá sallam anabi wani amutahawwikuna ya ibn al-khattab ṣé ẹ fẹ́ fi ojú ọ̀nà lẹ̀ ni ẹ fẹ́ kọ́ńtọ́lù wọn bá ṣe lọ́nà fún yín ẹ fẹ́ wá pàtì ẹ fẹ́ lọ dín kálí wọ́n máa Khattab subhanallah tí yẹn bá dánrú ẹ̀wò tí anabi sisi bẹ́ẹ̀ bínú sẹ́mi pé èèyàn ní mọ̀ntí dùnmù ńlá yìí ma. Umar radiyallahu anhu ọ̀là anabi ni law kana Musa hayyan ìbá ti anabi Musa alayhi salam bá ń bẹ ni ẹni tá aṣọ tíra ń kalẹ̀ fún máa wọ sí ahu illa tibai àyè ìbá ti gbà á àyàfi kọ́ tẹ̀lé tèmi. anabi musa ganu tí wọ́n ń torí délé kí wọ́n á ní wọn náà á lọ gbé bíbélì ilé nígbà tí ọ̀rọ̀ kan wá sí bí ọ̀rọ̀ mọ́tíláṣí lèmọ́mù sọ̀rọ̀ kan láàárọ̀ ọwọ́ àti ìṣá ìwà ń gbé bíbélì bọ̀ àmọ́tíláṣí pé ìjẹ́rìí sọ̀rọ̀ lèmọ́mù kan sọ láàárọ̀ ń bẹnu bíbélì pé àà ah, àà ah, ah, nídìí ẹ̀ sóyè wa kò sí ní táwa fẹ́ fi ṣe tẹ́ ẹ̀ bẹ́rẹ̀ rí rẹ̀ nú alukurani a nídìí ẹ̀rí rẹ̀ nú kíni nínú bíbélì. torí rẹ̀ umar náà radiyallahu anhu lẹ́yìn tó gbé ẹ̀kọ́ lẹ́nu anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọn lò náà gbọ́ wípé ọkùnrin kan láti inú àwọn ìran qais ọkọ̀ ìwé daniel ọkọ̀ ìwé daniel eléyìí àwọn oníyẹ̀sìn kiri oizim wọn mọ̀ wọn lọ́kọ̀ ìwé daniel ó mọ̀ gbọ́ bẹ́ẹ̀ wajiba ale, umar bínú sí i gẹ́gẹ́ bó ti lọ́dọ̀ ta ni lọ́dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa wọ ọ, bọ̀ wí lórí ntí ọ̀dà wọn náà ara ẹlòmíì ti ń ṣe ntí ọ̀dà wọn ni ah it's free tí baba aláṣejù tí wọn bẹ́ mi wí èmi yìí sá aláṣejù áhà o ti bá wí lórí tí ọ̀dà tí náà bá ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam tó ti bá Umar wí lórí tí Umar radiyallahu anhu ṣe Umar náà wá rí pé nìkan náà ṣe ń tọ́jú ọbẹ̀ òun ti ẹ̀kọ́ ni ọkọ̀wé dání Umar radiyallahu anhu ó bínú sí wa amarahu famaha Umar pálákọ̀ parẹ́ ó sì parẹ́ wa saqa ma amila ma'ahu an-nabiyyu sallallahu alaihi wasallam ó sì sọ ní tí Ànábì sallallahu alaihi wasallam ṣe fún níjọ́ tó mú pépà àtàwùrátà lọ asiti ma alalukurani tó àwa sẹ àbí òtó wa ni òtó wa torí pé anabi wa sallallahu alaihi wasallam kò kú síwájú kọlọ́wọ́n ọba kó tó pẹ́ ẹ̀sìn fún ọlọ́wọ́n ọba pẹ́ ẹ̀sìn fún bẹ́ẹ̀ kò sì sí orí kan àyàfi kọjá pé anabi sallallahu alaihi wasallam ti sọ fún ìjọ rẹ̀ kò sì sí aburú kan àyàfi kọjá pé anabi sallallahu alaihi wasallam ó ti ṣe ìkìlọ̀ rẹ̀ fún ìjọ rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́n ọba fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam ní àwọn ọ̀rọ̀ kúkúrú kúkúrú kúkúrú tó ṣe pé ó ní ìtumọ̀ tó pọ̀ nínú anabi ni utitu jawami al-kalim utitu jawami al-kalim àwọn ọ̀rọ̀ kúkúrú tí ìtumọ̀ wọn ga lọ́la ọlọ́run ọba fún mi ọlọ́run fún anabi mi yàtọ̀ sí anabi wa muhammed sallallahu alayhi wa sallam ilé yẹn bẹ́ẹ̀ nù kan márùn tánàbí sallallahu alayhi wa sọ pé ọlọ́run fún yàtọ̀ sáwọn anabi mi nínú rẹ̀ ni utitu jawami al tọ́ alukur'ani tó wa sunna anabi sallallahu alayhi wa sallam tó wa báwo ni o ṣe tó wa anabi sọ̀nà àdéhìí kan ó ní taraktukum ala al-mahajjati al-bayda mo ti fi sórí ojú ọ̀nà funfun tó funfun kágá kò sí ìṣújú nínú ojú ọ̀nà tí mo fi yín lẹ̀ lórí rẹ̀ layluha kanahariha òru rẹ̀ bí ọ̀sán rẹ̀ ọ̀nà mọ́lẹ̀ la yazigu anha illa halik ẹnìkan ò ní fi ojú ọ̀nà yẹn sílẹ̀ àfikọ́ jẹ́ ní ọlọ́run dákun má àfojú ọ̀nà yìí lẹ̀ ọlọ́run má sálẹ̀ so Abu radiyallahu anhu wọ́n ní tuwfiya rasulillah sallallahu alayhi wa sallam wa ma ta'irun yuqallibu janahihi fi as-samaa illa wa dhakara lana minhu ilma olè anabi wa muhammad ìkẹ́ àti ọlọ́lọ́wọ́ bá kó máa bá sàláìsì ní ìgbà tó ṣe pé kò sí ẹyẹ kan tó ṣẹ́kù tí ń fò lójú sánmà tó ṣe pé ó ń yí ìyẹ́ rẹ̀ ó ń padé ó ń si i àyàfi kọjá pé ó ń fò lójú sẹ́mà lẹ́ni tí ń pa ìyẹ́ rẹ̀ dé títí nà àyàfi kọjá pé ànábì ti kọ́ wa nímọ̀ nípa ìyẹn ni pé kò sí nǹkan kan tànàbí ọ̀sọ̀ fún apá rẹ̀ dákun ronú nǹkan ọ̀sọ̀ fún apá rẹ̀ ń tiẹ̀ ẹ̀yẹn ronú rẹ̀ wò kí ọ̀sọ̀ fún apá rẹ̀. sọ̀rọ̀ kí èèyàn máa ń ṣe challenge mí pé ah, eléyìí báyìí ó ti ga jù mo ronú subhanallah eléyìí ó fi hàn yín pé òjíṣẹ́ ọlọ́wọ́ bá lódodo kọ̀mákọ nínú sahara níbi tó ṣe yí pé subhanallah ẹnìkan kan lè wádọ̀ wọn nítorí kí wọ́n wá lọ bẹ̀ nínú èpẹ̀ nínú òrùn burúkú tí ò sómi. síbẹ̀ lọ́lọ́wọ́ ti sọ ìmọ̀ yìí kalẹ̀ fún un ẹ jẹ́ káwa náà wò ẹ jẹ́ wò abi dawud الترمذي النسائي موطا امام مالك مسند الامام احمد مسند ابي داود الطيالوسي مستدرك الحاكم صحيح ابن حبان مصنف عبد الرزاق مصنف ابن ابي شيبه اما ترى كتي تسكو بو كونيسي اين كاو اتي كوكو تبو كوتن كيس دنا كاي كاو اوري كوكو كفولو دي سبحان الله بو بو باني بو تبارو نوري ري بانا بيسو صلى الله عليه وسلم wàá sì rí i pé under each topic àdìsí tó wá lábẹ́ rẹ̀ gan yóò lọ rẹpẹtẹ ni subhanallah. ìwọ wo iṣẹ́ táwọn àfẹ́sì islam wá ṣe fáwọn àdìsí ìtọ̀ lọ gbogbo àdìsí kọ̀ọ̀kan ta lọ́gbà wa ta ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ olódodo ni wọn òkúrọ̀ wa nu wọn torí àdìsí kò sí ẹ̀rí bẹ́ẹ̀ eléyìí báyìí gbogbo olódodo ni ẹ̀rí wa mẹ́ subhanallah iṣẹ́ ńlá ni. inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun eléyìí ni òsì fáwọn ọmọlẹ́yìn pọ́ọ̀lù irọ́ fi rọrùn fún ọ láti máa pa nítorí pé tẹ́ bá gba ìtàn tí wọ́n ní èèyàn mẹ́wàá ló ṣe wá ta ló gbà wá wọn ò mọ̀ ibò mi ò lè ṣe èèyàn mẹ́ẹ̀ẹ́dógún ló ṣe ta ló tún gbòó náà wá wọn ò mọ̀ tẹ̀wọ̀n pé wọ́n rọrùn torí ẹ̀ láti sọ pé al-isnadu min ad-din wa lawla al-isnadu laqala man sha'a ma sha'a. alábàjá ló sọ fún mi ọ̀nà ọgbà lọ́dọ̀ tàmẹ̀dọ̀ títí dọ́dọ̀ dóòlà títí dọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ìbẹ́ẹ̀ nẹ́ẹ̀sìn wa tí ọba sì chéènì ẹni tó gbọ́rọ̀ wá ẹni tó bá fẹ́ ọba máa sọ ní tó bá fẹ́ kó sì máa pè lẹ́sìn tòṣùgbọ́n tó bá ti sọ kankan náà ló palọ̀ náà ló bí wàhálà ní ìsìn fọ́pọ̀lọpọ̀ àwọn ẹni tí ọ̀kọ́ mà ẹ̀rí pé tẹ́lẹ̀ kan ti sọ pé ànábì sọ báyẹn sọ pé ta ló gbà wá àbí bẹ́ẹ̀ kọ́ ni sẹ́mi pé ìbéèrè ta ló gbà wá yóò ti kọ́kọ́ àwọn ta ló kalẹ̀ láti kọ́ àwọn ni yóò gbé yẹn ó ẹnì kan ó pé tàbá ti wí ní lọ́gbà wa àwọn wí ẹ̀yin ó wí ó túmọ̀ sí pé kò dá yín lójú wọ́n sọ pé nìsín àpèjúwe ọ̀rọ̀ kan wà gbogbo àdìsí tó wá nípa ọ̀rọ̀ yín wọ́n ní kò fẹsẹ̀ nílẹ̀ rárá inú jẹ́ lẹ̀ á rí pé àwọn tó wà nílẹ̀ gbogbo wọn mọ̀ yàtọ̀ sósì inú àdìsí gẹ́gẹ́ bí ọwọ́ àlọ́ kó gbogbo ọwọ́ àkójọ wa ni àwọn ẹ̀rí ni ẹ ẹ̀ ń tọ́ bá ní òsì ẹ̀ fi yẹ pé ń bẹ jẹ́ni aláṣọ kó gbogbo ń tọ́ ọdún mú wa inú kọ́ jẹ́ dọ̀ àyè tàbí kọ́ jẹ́ mọ̀ọ́dúnwọ̀n irọ́ àbí dọ̀ àyè ìhání tó tún kù mọ́ orí nǹkan mú wa. torí ẹ alihamudulilayi eléyìí ló túmọ̀ sí pé tí màmá ti ń tàn ká ẹ̀rí pé ẹni tó fẹ́ parọ́ gan ọkọ̀ wulẹ̀. tọ́pìkì tán fẹ́ sọ wọn yí padà tó máa rí i pé àwọn tí ń bẹ ńlẹ̀ ọjà wọn rọ̀ so nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé al-isnadu min ad-din wa lawla al-isnadu laqala man sha'a ma sha'a iná pa ni wọ́n fi ń kórìíra àwọn afọ́ ní hadith sheikh al-Albani iye ọ̀tá níláyé yìí wọ́n pọ̀ pàápàá nú àwọn tọ̀rí kọ̀ torí gbogbo tí wọ́n gbé sàdísì láyé nínú àwọn wádìí rẹ̀ dọ̀ ìfọ̀ òbú ló kún bẹ́ẹ̀. ìgbà tó wá jẹ́ kí gbogbo ntẹ̀yìn ní kí wọ́n á nì. látara ta ni wọ́n ti mọ̀ lágbájá mọ̀ ní sàlàyé òǹkè wọ́n mú lọ́tà bí wọ́n ní mú lọ́tà wọ́n mú lọ́tà. torí ẹ̀ náà ló ti jẹ́ pé ìwọ náà lónìí a ti sọ pé àdìsí ah, ọ̀rọ̀ wà lórí ẹ àdìsí ta lọ́gbà wá ọ. wọ́n ní ah, ṣé kìí ṣe fìtínà lẹ fẹ́ dalẹ̀ fìtínà bá wò àní ẹ parọ́ torí mina náà ẹni tó bá mọ ọmọ parọ́ mọ́ mi ànábì ní kọ́fọ́ ara rẹ̀ tẹ̀sẹ̀ àbí tí ọba gbé ibi tí ó lò nínú náà. ó sì tún sọ náà hadith man haddatha anni hadithan wa huwa ya'lamu annahu kadhib fa huwa ahadul kadhibayn nínú riwaya kan fa huwa ahadul kadhibina gbogbo ẹni tó bá sọ kan nípa èmi ànábì sallallahu alaihi tó sì mọ̀ pé rọ́ọ̀ni síbẹ̀síbẹ̀ ó tún ní mo sọ ajẹ́pọ̀ náà ọ̀kan nu ẹni tó parọ́ rẹ̀ ní ọ̀jẹ̀ ọ̀kan nu ẹni méjì tó parọ́ rẹ̀ má mi lò náà ọ̀dà ọ̀kan nu àwọn púpọ̀ a sì ti anabi sì ti ní ẹni tó bá mọ̀ ọmọ parọ́ mọ̀ sallallahu alaihi wasallam kọ́ fa ara rẹ̀ tẹ̀sà àbí tó gbé nu náà ẹ dákun sẹ́nìkan wa lórí lọ́wọ́ yọ wà mọ̀ parọ́ má anabi sallallahu alaihi wasallam wọ́n ti ṣàlàyé gbogbo nǹkan fún wa ẹ rí i pé àbùkátà ti fògbà yìí torí ẹ anítìrà kan wọ́n ṣe nípa pé alhadithu gbàyè kókó rẹ̀ ṣe ń jẹ́ nu alhadithu ọgbàyè ibẹ̀ wọ́n ṣe analysis nípa pé hadithu gbàyè fún ẹ sẹ́wọ̀n kó wọ́n tuntun mọ̀ọ́dù mọ̀ọ́dù òní pé irọ́ gbàyè òní pé lẹ̀ ọ̀nà tó gbà wá ẹnìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó lẹ̀ sáà lè fún gan sẹ̀rí mẹ́sì ìtọ́dọ̀gba jù nípa àlè fi sẹ̀rí torí pé ẹnìkan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó ṣe pé híhà nǹkan tiẹ̀ lẹ ó ṣe kọ́ parọ́ ẹnìkan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó ṣe pé níbẹ̀rẹ̀ ayé rẹ̀ ó máa há nǹkan dára ìgbà ayé rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ dàrú ẹnìkan rẹ̀ tó ṣe pé ọ̀dọ̀ àfáà rẹ̀ ló ti gbọ̀rọ̀ wá ọ̀wá dákọ̀ ọ̀wá dákọ̀ àfáà rẹ̀ torí ni tá a bá rẹ̀ yóò gbé pamọ́ yọ wá ní àfa àfóun lọ́sọ fóun a sì mọ̀ pé kò gba kankan lọ́dọ̀ àfa àfa rẹ̀ sẹ́mi kí sẹ́ńlá ni tó lẹ́yìn ti fẹ́mi fún àfa rẹ̀ kọ́ lọ dákọ̀ àfa àfa rẹ̀ dákọ̀ subhanallah yọ wá sọ pé àn àn fúlàn a sọ pé lọ́kọ̀dà àn ànà mùdállis ni ó ti ti sekínni àn ànà ó fulan kò sọ pé hadathani kò sọ pé sami'tu kò sọ pé akhbarani kò sọ pé anba'ani àbí òye wa ọwọ́ à ń sọ àmọ́ nìsín àwọn èèyàn ọmọ ọmọ yẹn ọ̀kákùn kankan àwọn kan máa sọ̀rọ̀ bó ṣe wù wá wọn mọ̀ pé ọ̀rọ̀ táwọn olùmọ̀ ń sọ yẹn alal mizan ó wà lórí òsàn ni. torí di eléyìí ló ṣe jẹ́ pé àwa ìmà àwa ìmà nípa kí ni usulul hadith ètò ìní ilmul mustalah ilmul mustalah èèyàn wà á nípa rẹ̀ eléyìí ó fún yẹn láǹfààní láti mọ kí ni hadithu sahih kí ni hadithu hasan kí ni hadithu da'if èwo ni hadithul mawdu' èwo ni hadithul mọ̀tọ́rì èwo ni hadith títẹ̀bílì sùwọ́bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi tí wọ́n ti dárúkọ hadith kan sọ ni hu hadithun aziz ṣé gbogbo azizu kí ni tuma azizu huwa hadithun gharib kí ni tuma gharibu huwa hadithun mashhur kí ni tuma mashhur. sábà pé sábà kà á sábà bá ń ka kí ó kan lọ́dọ̀ àwọn afá wa sábà hadithun mashhur hadithun gbajúmọ̀ ni kí ni gbajúmọ̀ báwo. <laughs> kí ni tuma gbajúmọ̀ lọ́dọ̀ tiwọn àdìsùn gọ̀rí ìpá àdìsùn yìí ó ṣàjòjì fóònù ló ṣe ṣàjòjì kí ló sọ dájòjì <laughs> tó o túmọ̀ sí pé a gbọ́dọ̀ wá mà tó mọ̀ tó bá wá mà á láǹfààní àti mọ gbogbo táwọn olùmọ̀ ń sọ yẹn àtúbọ̀rọ̀ wá ìmà nípa usulul fiqh torí o bá mọ usulul fiqh tó ń bá ń ka fíkìú ọ̀hún kan máa wò gbọ́ lásán ni òní máa tó ń kà wọ́n fa ààrẹ mutlaq àwọn atúmọ̀ rẹ̀ yorùbá kó wọ́n tú yìí lẹ̀ nígbà tẹ́yẹ ń lọ lójú sọ́mà àbá wọ́n tú lẹ̀ bá wọ́n kí ni túmọ̀ tú lẹ̀ <laughs> wàhálà mú kọ ìyẹ́dù wọn ni wọ́n sọ páńpẹ́ sí ìlẹ́sẹ̀ <laughs> sọ́ọ́kì kí ni wọ́n gbà lérò pẹ̀lú mùsùlùmá àti mùkọ́yà nínú usul al-fiqh gbà tó ọba wa máa ń parẹ́ fákìlù ṣẹ́yí láyé ọtí ntí lẹ́yìn náà ní gbogbo tí èèyàn bá ti mọ̀ èèyàn ò mú lọ́tà ni àbí òye ìmọ̀tọ́ ọ̀mà nínú physics physics tẹ́ ń kọ́ ìkíní kan jọmọ́ math nínú physics gbogbo physics ló mà àmọ́ mathematics tọ́jọ́ mọ́ math tọ́jọ́ mọ́ physics ọ̀ma ẹnìkan náà àwọn ẹlẹgbẹ́ rẹ̀ wá bọ́ wá ní máàsì yìí tẹ́tẹ́ ẹ̀kọ́ wa nu physics lónìí pé kí ni à ń fi máàsì ṣe nu physics gan orí wọn ò pé ni kí ni kìí ṣe pólì tí wọn ò pé ó pè ìwọ náà mọ̀ torí pé ní téèyàn bá ti mọ̀ èèyàn máa mú lọ́tà ni tó ń torí àwọn ní máa ń jẹ́ ìlẹ̀ ṣẹ́yìn àdá gbogbo ní tẹ̀yìn ọba ti mọ̀ èèyàn máa mú lọ́tà ni. torí di eléyìí tẹ́bárẹ́ nìkan ti sabotage ìmọ̀ kan hàn kí ni ìmọ̀ àdìsí kí ni ìmọ̀ àfi kí o ké. àpò ọmọ ni tẹ́bá sì fẹ́ mọ̀ bẹ́ẹ̀ lọ́la ẹgbẹ́ tìrà rẹ̀ lọ fún un. ẹ pé mùsọ́là la fẹ́ kọ́ kí ni mùsọ́là bọ́ ọba bá rẹ wájú o <laughs> subhanallah torí di eléyìí ẹ wá gbọ́n tá wá fi parí ọ̀rọ̀ wọn ní fáamá ẹni bẹ tẹ ọ̀hù wájẹdẹ gbogbo ẹtọ́ bá wá ìmọ̀ntọ́lọ̀ fi rán ànábì yóò rí sallallahu alaihi wasallam gbogbo ẹni tó bá wá ìmọ̀ yóò rí. wọ́n láti sọ pé kí sọ́mọ afá nìkan kí sọ́mọ lèmọ́mù nìkan kí sọ́mọ àdúgbò lèmọ́mù nìkan kí sọ́mọ lèmọ́mù nìkan kí sọ́mọ lé afá nìkan sòtáwọn àmọ̀ tẹ̀ra ajẹ́ táwọn àmọ̀ parọ́ tẹ̀ra ajẹ́ ní Yorùbá lẹ́bù wípé gbogbo ẹ̀ ń ṣe àánú sẹmi pé ẹ lè mọ kí o ẹnìkan báwọn ṣe máa ń sabotage kí o tó ṣe pé wọ́n wọ́n wọ́n frustrate àwọn ọmọ ọlọ́mọ nù ẹ lè mọ kí o ìké ṣe pé ọba tiẹ̀ kápẹ́ńtà ìwọ canal bitter ìwọ. kébí gbàtẹ́ ìwà àwòrán ni ṣé àwọn ọmọ abáni kan wá ní wọ́n àà ò fẹ́ẹ́ máa ní bẹ́ẹ̀ tọ́hù wájà rẹ̀ gbogbo ẹ̀ tó bá wà máa yóò rí wàláhì imaamu bukhari bàbá rẹ̀ wò làáfà imaamu muslim bàbá rẹ̀ wò làáfà àbí òyeyin abu dawud bàbá rẹ̀ wò làáfà alimami nasa'i bàbá rẹ̀ wò làáfà at-tirmidhi bàbá rẹ̀ wò làáfà ṣùgbọ́n fadlullah yu'tihi man yasha torí di ẹlẹ́yìí faman ibtaghahu wajada gbogbo ẹni tó bá wá yóò rí ọlọ́wọ́ bá dákun fún wa máa lálùbáríkà ràn wá lọ́wọ́ lórí ara wa fún wa ní ìṣẹ́gun lórí ìfẹ́kúfẹ́ mi wa rọ̀ wá fún àti wá tí ó gbé tí ó sọ wá dẹni gíga láyé àtàlùkìyàmà tí wà lọ máa lẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa sallam lódodo nà wà lọ pẹ̀lú ntaàfi ntaàfi bá anabi wa muhammed sallallahu alayhi wa sallam wà lìjẹ́nà ọlọ́wọ́n bá bá ti ṣe má náà là ń wí yìí bá ti ṣe má bẹ́ẹ̀ là ń sìn wọ́n ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá alákùn má kọ̀ sí wa lọ́wọ́ ọlọ́wọ́n ràn wá lọ́wọ́ jẹ́ kí gbogbo ntaàfi kọ́dọ̀gba pẹ̀lú tiẹ̀ ìtúbájá ti ṣe ṣàforíjì rẹ̀ fún akátó kú ṣàfor سبحانك سبحانك القيامة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك àwọn sátú ànábì sí tó máa ń ká tó máa ń sàtà lálùpàá nàbì pé kí ni sáǹdì ẹ̀ nínú ẹ̀sìn alhamdulilayi wọn ní tírà dalailul khayrat ti aljazuli ipò wo ìlànà ìfilafẹ́ ètò nínú ẹ̀sìn islam torí pé àwọn yẹ̀ wò àwọn rí pásá láti ló kúnnú ẹ̀ fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam àwọn kan ní pé ọdájú kìí sáyé anabi sallallahu alayhi wa sallam ni wọn kọ kìí sẹnu anabi sallallahu alayhi wa sallam ni wọn ti gbà wá jazuli tó gbà wá lẹnu lọlọ kò sí ìpẹjù tọtaláìsì òun ló hun òun lọkọ sọ àwọn asọlá tuntun sọ wà ń bẹ àwọn olùmọ̀ àwọn kọ tírà nípa rẹ̀ nípa tírà tẹ̀ wí yẹn wọ́n sì ṣe ìwádìí fínífíní nípa àwọn àsàlátù tó wà ń bẹ̀. àwọn náà nígbà tá a wà láyé ojú dúdú àwọn náà ti kárí nígbà tá a máa bá àwọn àfa wa lò dé àdúrà àwọn náà ti kárí tá a mọ̀ pé tọ̀ gbogbo àsàlátù yìí fẹ́sẹ̀ ń tó yìí sódà ànábì ló sì ti wá àbí bo sallallahu alayhi wa sallam so láì ṣẹ́ka pé gbolú wa ń bẹ̀ ìgbà ànábì ta ẹnu àlá ti wà ń jù ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni ó mú ntọ́ dẹ́tọ́ lọ́wọ́ ní ó fa nàbì sallallahu alaihi wasallam ló kọ́ kó n sàtẹ̀ láti fa nàbì sallallahu alaihi wasallam torí ẹ̀ ló ti jẹ́ pé màtáwọn olùmọ̀jọ wọn ní kọ̀tọ̀ kámárì torí pé ìgbà nàbì ta ẹnu àláwà ń bẹ̀ láti mà gbà nàbì wà sallallahu alaihi wọn ni la tatruni kama atarat an-nasara ibn Maryam ẹ má ṣe ròyìn mi lárúfọ́ o ẹ̀mí àwọn nasara má ṣe ròyìn ọmọ Maryama anabi Isa Isa alayhi salam lárúfọ̀ ẹ mọ̀ pé wọ́n ròyìn títí títí àwọn kan pè lọ́lọ́ àwọn kan pè lọ́mọ ọlọ́ àwọn kan pè mẹ́ta lọ́kọ̀ ọlọ́ innama ana abdun faqulu abdullahi wa ẹrú kan lèmi nínú àwọn ẹrú ọba àyèbá hàn ẹrú aróyìn mi máa fi ròyìn mi ní ẹrú kọtọ kí mùsùlùmí ọmọ ka dalailul khairat yẹn níta àmà ní dalailul khairat lódodo òun náà lówó owó ni dalailul khairat sẹ́wọ̀n tó ma dalailul khairat afinimànà lọ sí di àwọn orí nítorí o lè fi sóore náà ní kíni gringish tọba lówó o lè fi kọ́lé tọba lówó o lè fi ra mọ́tò lówó o lè fi hàn máa lọ àbí òye wa àmọ́tẹ́ láìlú kàìrà àti sànkà má bà wọn kà má bà wọn kà torí ẹ̀ wọ́n bi anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àti má báwo láti ṣe máa sálámà sí ọ kọ́ wa níbí láti ṣe máa sàṣàlátù fún ọ ó sì kọ́ wa ní asọ̀látù al-ibrahimiyya fàfíìmá zakarahu nabiyyu sallallahu alayhi wa sallama kìfáyàtún lánàá. ìdáná nàbì sọ̀ ọ́ tọ́ àbí òtún ẹ̀yìn àbí òtún ẹ̀yìn alhamdulilah ọdún ẹgbẹ́ ti rẹ̀ nàmbà tù aleykum salaam. Yeah nọ́mbà kejì tí wọ́n bá ṣẹlẹ̀ pé jihad ọwọ́ àṣẹlẹ̀ láàrin ọmọ rẹ̀. alhamdulilayi wọn ní ọgbọràn gbáyà lójú àmọ́ àdìsí tó wá nípa eléyìí láàrin ọkọ àtìyàwó wípé tíyàwó rẹ̀ bá ṣe ọ látọ gbèrèbọlùwájà wà látọ pàbẹ ọ gbọ́dọ̀ gbáyàwó rẹ̀ lójú òsì gbọ́dọ̀ búlé búkèbù ṣé wọ́ tó sojú bí ojú asínrin yìí tẹ́sẹ̀ rẹ dàbí ẹsẹ̀ kínní kan a, àbà ṣébi ojú rẹ ṣe rí náà ní tó fi fẹ́ ṣébi ẹsẹ̀ rẹ ṣe rí náà ní tó fi torí tó bá ti fẹ́nu rẹ tó bá fi ya pátánì sí la níjọ́ tẹ́ ẹ̀ bá jà mọ̀ sọmọ pé tó bá wò pé ẹsẹ̀ rẹ dáa pé ẹsẹ̀ bí asínrin síbẹ̀ ti pè lẹ́sẹ̀ asínrin tó torí ẹ̀ kéèyàn sọ ẹnu rẹ̀ èèyàn gbọ́dọ̀ fi ìyàwó rẹ̀ wégi èèyàn bulé búkèbu tọ́ọ̀bà wa nà ẹbí sallallahu alaihi wasallam náà ọ̀gbọ́dọ̀ gbá lójú ọ̀gbọ̀dọ̀ gbá lójú bẹ́ẹ̀ náà ni téèyàn bá nà ẹlòmíì ẹ gbọ́dọ̀ gbá lójú torí pé téèyàn bá gbá yẹn lójú ojú lọ ga jù lára ojú lẹ́ẹ̀rì lẹ fi dára yín mà ó lè rí pàpọ̀ jẹ́nẹ́rálì tètè dá yẹn mọ̀ sòṣùwọ́n tó bá ti rójú rẹ̀ ọmọ kò ní àbó nǹkan tòtò bá gbá yẹn lójú ó ti kàn ó ti kàn lábùkù kọjá sísọ. ìbá àwòrán èèyàn jẹ́ ó máa ṣẹlẹ̀ ní àtètè ṣẹlẹ̀ gbára kábàyàn lójú jẹ́ tayọ kábàyàn lẹ́sẹ̀ jẹ́ lọ. tìbá náyà ní pàtàn lẹ́sẹ̀ tó lé kódà bí kẹ́ ẹ kóbo lójú tìbá kóbo lójú ó lè di bàmú tí ò ní parẹ́ mọ́ láéláé. tẹ́ máa ń béèrè pé kí ló lé sí ilé ẹ̀kẹ́ báyìí níjó kọ́là bàbá mi ni màmá mi ni bọ̀ọ̀dá mi ni ah ọlọ́dà sọ alókọ kó torí délé bẹ́ẹ̀ náà nìyàwó rẹ̀ síbójú rẹ̀ náà lórí fi wọ́ ọ̀wá nígbà tó ti sí ọ̀yùn ọ̀wá ń kó ẹ̀sẹ̀ lójú rẹ̀ lọ́rùn ya tètè wú wọ́n bá yín parí ìjà ìjà parí èdè òtètè wọ́nú ẹ̀wọ̀n jọ ń sọ̀rọ̀ ó rí pé tó bá ti fẹ́ pàdé ó tún gbogbo míì wọ́n ló ti dá méjì ojú ẹ̀ tó ń torí di eléyìí èèyàn gbọ́dọ̀ gbáyàn lójú wọ́n á ní tó bá jẹ́ kéferì ńkọ́ tó bá jẹ́ kéferì ló bá sí ọ ìsìláàmù ọ̀sọ́ pé kọ́ gbóòn náà lójú kọ́ gbá lójú nítorí kíni nítorí kó ń bá jẹ́ kéferì kálá tó bá yẹ pé ó ń kọ́sẹ́ lọ́dọ̀ rẹ̀ Ọha á nílò influence pé òun ti jẹ́ kèfèrí kọ́ ọmọ gbá lójú gbá lójú pé kí tí ẹ fẹ́ náyà ibi tí ò ti ní sèse lèyàn ti nà ẹ́ gbáǹdì níbi tó ṣe pé tí ọba màmá gbá lójú yẹn kò bùkátà rẹ̀ bá jẹ́ pé lójú ogun kọ́ tó bá jẹ́ ogun kọ́ ìsìlámù ọ̀sọ́ pa nítorí bá pààyàn ìwà àti kékeré kó ti jẹ́ kèfèrí ẹ̀fọ́ bẹ gún lójú ẹ tún fi gún lẹ́yìn ojú kejì ẹ tún fi yọ ahọ́n rẹ̀ síta náà. láà islam ọgbà eléyìí wọn ń pè ní mùsùlà ìfinisẹ̀sìn ni ẹ̀sìn islam sì kórìíra rẹ̀ kẹ́ ẹ pàgbọ́nà sọ̀dà. tó ń torí délé àwa nílò àwa nílò àǹfààní pé léyìí jẹ́ kèfèrí ká rẹ̀ jẹ́ kó di pàápàá tó bá tiẹ̀ jẹ́ kójú ogun làbá number three. Aleykum salaam. Ẹ̀ẹ́ náà àwọn gba iṣẹ́ tó máa fún ọ̀ṣẹ́ iṣẹ́ ìjọba àti iṣẹ́ aláàbò tó máa ń ọ̀ṣẹ́ ìfọ́ọ̀mù lẹ́tọ̀ọ́ tó náà tó máa tó máa ń jẹyọ ń bẹ̀ tó ṣe pé tó bá ti pé ẹni tó ń gba sẹ́yìn tó bá ṣàlàyé ìpè káyọ̀ tó máa fẹ́ fún ìlú ẹni yẹn lẹ́tọ̀ọ́ tó ó máa ń ní opportunity láti da ìgbàtì tó àwọn béèrè pé tó bá ṣe pé mùsùlùmí bí mùsùlùmí ká ní ẹni tó yẹ kó wà ní position tó fi ṣe lẹ́tọ̀ọ́ tó yẹ àti pé látàrí àwọn tó bá ti rí ní ìṣẹ̀lẹ̀ tó bí ọkọ ni. títí wá ní next of kin yẹn wọ́n ní okùn èèyàn kan ní so ẹn ah, alákùlà àkọ́kọ́ àwọn ètò tí à ń fi bára wa ṣe lọ́pọ̀lọpọ̀ àwọn ẹni tó kọ́ wọ́n kọ́ bóyìnbó ti gbé wá fún wa Islam pé bò ní islam ṣe ṣe àwọn atọ́fẹ́ lólé lórí là ń béèrè pé bò ní islam ṣe ní ká ṣe àmọ́ tó bá pín àwọn ti wọn wọ́n bá béèrè wípé bò ní ká ṣe ká tó kọ́ ọba dájú. ọjọ́ ìyè wa sọ ṣùgbọ́n èrò pé aburú náà ń wípé kí wọn náà kọ kó wípé lágbájá àti àwọn yòókù tí ó jogún mi lágbájá àti àwọn yòókù tí ó jogún mi tẹmọ pé njọ́ ìjọba pé lágbájá wá wọ́n béèrè káwọn èèyàn yòókù tó fi lẹ́dà tí kólọ́mù yẹn bá ti lè gbà á ìrùpẹ́ nìkan sọ fún ọ pé wá ń bí bàbá yìí lágbájá àti àwọn yòókù tó jogún mi tó o da bẹ́ẹ̀ yẹn ju kọjá kókó èèyàn kan láàmú ọkọ lọ lódodo ìwọ ọkọ kò sí ní pìlà torí pé ẹ̀mí tiẹ̀ ni pé wàá ṣe sẹ́yìn wàá sì rìtáyà lẹ́nu rẹ̀ wàá tún pẹ́ láyé àbí bẹ́ẹ̀ kọ́ ni kí nǹkan kókó kó yẹn ká ni ò ní mọ̀ pé bọ́yọ̀ lè kú kó tó di kó o ti sẹ́yìn parí so lọ́fà lọ́pọ̀lọpọ̀ fi máa ń mú níjàbútẹ́ so àmàgbà yìí pé ọlọ́run ọba lọ́lọ́la òní taari ìgan ọlọ́run ọba lọ́mẹ́ni tí ó di ìparí àwọ̀ àtòní yìí so nítorí délé kan fọ lágbájá àtàwọn yòókù tí ó jogún mi ó dájú ipe ibi sẹ́yìn ìgbà tó bá ti kọ́ bẹ́ẹ̀ wọ́n wà gbogbo wọn wọ́n wà gbogbo wọn kàn sí ẹ̀jẹ̀ bó ti ṣe jẹ́ mẹ́rin ẹni tó ń béèrè nípa kọ́ọ̀sì. ìrìn àjò eléyìí kò tó rìn àjò tó jẹ́ pé èèyàn máa ń rìn tí èèyàn máa fi kọ́ọ̀sì kò tó ìrìn àjò tí èèyàn máa ń rìn tí èèyàn máa fi kọ́ọ̀sì sixty fifty something kilo kò tó náà. Aleykum ẹtù alẹ́yìn jama lẹ́yìn lè máa mú. ṣé ìyàrá òkú òní ilé àti fún yẹn kó lọ sí ẹgbẹ́ mi nítorí ẹ̀mí yóò gbé ọ̀rùn tó dá látẹ̀lé alhamdulilah èèyàn kí ọ̀run lẹ́yìn máa èèyàn ti kí dajì ẹnìkan á wọ àlẹ́gbẹ̀ẹ́ yẹn tó ṣe pé ọtí ń rùn lára rẹ̀ tọ́tí yẹn ò jẹ́ kéèyàn ní fọkànbalẹ̀ lórí rẹ̀ yẹn tí a lè já àrùn rẹ̀ kó tún lọ tún bẹ̀rẹ̀ lágbọ̀n bomi àbí báwo àkọ́kọ́ possibility ń bẹ ike tó bá já àrùn yẹn tó lọ ságbó mi kó tún bọ́ mu sí mi pàdé lágbọ̀n bẹ̀ nígbà tá a ti rádàn wọ́n mùsí lágbọ́n bì kan ó ti ti kọ́yọ́ fún wa méjì. lóye tètò yẹ ni pé eléyìí tó dájú yìí kọ́ ọmọ náà dẹ́bi fàjáde mi kíláàsì wàá já irun rẹ wàá wá wúwọ́ wàá wá ẹnìkan tó ti pé torí kọ́ náà bá ti lé wọ̀ fún wa láti wá kírun ní ìgbà tí. èèyàn bá jẹ́ ẹni tó ọlọ́run ti sọ sílé ìwọ̀ gan tẹ́lẹ̀ náà ṣùgbọ́n náà bọ́lọ̀ ń sọ sílé ìwọ̀ nínú ọ̀kan nínú àwọn àgbésẹ̀ tọ́lọ́ọba tó mú wa gbé oníkẹ́ ìgbọ́dọ̀ súnmọ́ àrùn tẹ́ bá á ń bọ́ sí pé lọ́lọ́run tiẹ̀ ti wá ìwọ̀ ọ̀há yùn ọ̀há wá tẹ́lẹ̀ bàbá ni ẹ fà jáde kó o lè fi irun rẹ ṣe sàrà kọ ọmọ bàjẹ́ máa yẹn kọ wá kó tún irun kí n gbọ̀ báyìí tó wá wá wẹ́ nìkan pé ẹ jáde ẹ kó ọ wọ ẹ dúró lẹ́nu káwọn kírun dáadáa náà kọ́ wọlé tó wọlé bò. number sàlàyé pa àwọn mẹ́rin ní nípa ọ̀nà tí wọ́n gbà jẹ náà wọ́n sọ pé ẹ tó jẹ́ ìrírí kan wà tó ti dé àwọn ọmọ tó tó dé àwọn tó wó lẹ̀ mùsùlùmí ò ní jogún kọ́bọ̀ ńbẹ̀ lórúkọ kó wọn jogún ò ní jogún rẹ̀ fi sílẹ̀ yẹn tó bá ṣẹlẹ̀ tá a dànù ni nínú òfin ẹ̀sìn Islam a kò lọ sí baitul malil mùsùlùmí ilé owó àwọn mùsùlùmí lálọ́kù sí lóde tí gbogbo mùsùlùmí ṣùgbọ́n ẹ̀yin wá wò pé ṣebí mùsùlùmí lẹ́yìn náà àbí bẹ́ẹ̀ kọ́ ni so wa ulul arham ba'duhum awla bi ba'din fi kitabillah à ń bẹ lọ́n pé tẹ̀ ń bá ń lo owó yìí ló kọ́ ń lò ẹ̀ kún sọye ló kọ pé wọ́n ń lò kí ẹsẹ̀ kí wọ́n pín kálukú ti máa tiẹ̀ o ẹ sáà ti máa lò kí ni àwọn nǹkan yẹn lọ à ń bẹ̀ lọ́nkọ́ gbòòrò. number six. aleykum salaam. mo bá gbọ́ yé lẹ́ẹ̀kẹ́ta sọ̀rọ̀ yìí ìyẹn lè káyà lùkọ́ ayé pé èèyàn gbádùn sálẹ̀ kí àyà kúránì fún pé kó mú bẹ́ẹ̀ni kò sí tó burú bẹ́ẹ̀ ká kí àyà kúránì fún èèyàn kan sínú omi pé kó mú kò sí tó burú bẹ́ẹ̀ mọ̀ ń bọ̀ ẹsẹ̀ sùúrù á so ẹni tó jẹ́ mùsùlùmí tí nǹkan ṣe ẹ kí àyà kúránì fún sínú omi kó mú inṣàlá kò sí tó burú bẹ́ẹ̀. torí súnà nàbì sallallahu alaihi wasallam ó fi léyìí hàn wá. ṣùgbọ́n ní tí èsè mùsùlùmí tí ò gbádùn tá a lè kí àyàn kúránì fún sínú omi pé kó mu ọkàn wọn balẹ̀ sí pé ká ṣe bẹ́ẹ̀ àmọ́ a lè kí sí lára láì jẹ́ kó a sọ fún pé kó mu. ẹ̀rọ pé yàtọ̀ ń bẹ nínú akéésí omi fún mu àti akéésí lára àbí òsì yàtọ̀ náà. tí ẹ̀yin ma pé gbólóhùn méjì ọ̀jọ̀ra wọn bẹ̀ wọ́n ké sómi ó mu àti wọ́n ké sí lára ìyàtọ̀ ń bẹnu méjèèjì àbí òsì tó àdúpẹ́ fọlọ́ ìyàtọ̀ náà la fẹ́ mú jáde ọwọ́ nínú hadith Abi Sa'id nípa tó lórí abúlé ko tí àwọn sàbí fẹ́ dé sọ́dọ̀ rẹ̀ kọ́gbà àwọn lálejò tọkọ̀ ìgbà tí àwọn sàbí ti forí pamọ́ sí tó mọ́ baálẹ̀ abúlé kù bá kékeré bẹ́ẹ̀ jò ní wọ́n á ké bá àwọn sábẹ́ àwọn tẹ́ ẹlẹ́ẹ̀ nígbà lálejò ẹ̀tún á ké bá àwọn pétọ̀ ẹ dákun o sẹ́nìkan wà nù itọ́ mọ́rúkíyà ṣe kẹfẹ́rí sí làwọn wọ́n sì ń pé nù lọ àwọn wa sọ pé ìgbà tí nǹkan kùn rí. anabi sallallahu alaihi wasallam sọ pé wa ma adraka annaha ruqya talọkọ wípé rúkìá ni suratul Fatiha talọkọ wípé rúkìá ni tòlẹ́ yẹn náà ń bẹ́ẹ̀ nu ti alimami ibn al-qayyim tiriki gidigidi nínú tíra àwọn tá yẹn kí la gbé náà madarijus saliki. tontori délé kẹ́ẹ̀kí kẹ́ẹ̀kí àlùkùránì yẹn sí ibi tí máa ń dun kèfèrí àbí sálàárẹ̀ kèfèrí kọ́lọ̀ wọn fi fún lálàáfíà kò burú àmọ́ kíkẹ́ ké fún mu àwọn ọmọ ẹ̀rí tó sọ pé ká ké fún un náà. nọ́mbà seven. Aleykum salaam. Ǹgbọ́ dáadáa o. Apá tó bá ìwé ìhánimọ́ sí wúra wọn nílò nílò afáàlì kíláàsì yẹn lọ́sọ̀rọ̀ arsenal kan sọ̀rọ̀ yẹn ọ̀ kẹsàn-án kàbí láti ẹgbẹ́ tí ó yà wọn lọ sára láti wọn àti ẹgbẹ́ mọ̀ sí náà wò ó ṣe náà ká lẹ́sọ̀ láti ọ̀sán pé ìwé afẹ́fẹ́ ní ọjà kẹ́ wọ́n má kàwé àwọn ṣé ọtọkọ sọ fún ọkọ gbẹnu dákẹ́ ń gbọ́ ìtọ́tẹ̀lé ma right kò yé mi. sọ́tọ̀ kó sọ pé kí wọ́n gbé ẹnu wọn lọ torí pé yorùbá ń yàtọ̀ sí kí wọ́n dákẹ́ kí wọ́n gbé ẹnu wọn dákẹ́ àbí kí n lè fẹ́ sọ mẹ́. pé ọmọ kí alukurani ma àkọ́ àlọ́ ọ̀bọ̀ òṣèbó náà ní kọ́ wọn. kọ́ wa lọ bòmí nà. alákùlà ha ìgbà tí wọ́n ti mọ̀ á ìwọ náà lọ yẹ kọ́ ọ̀kọ́ wọn. lókè ìgbà tó ti pé ìwọ ti mọ̀ á ìwọ lọ yẹ kó gbìyànjú láti kọ́ wọn. àmọ́ kéésì gbogbo ẹni tí yẹn ń gbìyànjú láti kọ́ ní mà kéésì àkùrá nìkan kéésì gbogbo ẹni tí yẹn ń gbìyànjú láti kọ́ ní mà ní mà yẹn máa wù kọ́ so nítorí de léyìí àwọn olùmọ̀wá náà ti sọ pé látò lábẹ́sọ̀l xanazira lọ́nkódà ẹ má ṣe gbé góòlù wẹ́dẹ̀ lọ́rùn gbogbo ẹni tí o bá ti máa yí nǹkan yẹn dà fún àbí òye wa torí ẹ ìnìbáwí ṣe wà màtí wọn ṣàlàyé ìmọ̀ fáwọn èèyàn tó ṣe kí wọn dààmú pẹ̀lú ẹ̀ so ìbáwí yẹ kọ́ wà so bóyá kòbókò àbí. bóyá àbùkù àbí òye wa tó ń gbà mí èèyàn lè ka ẹlòmíràn àbùkù bọ̀ jáde fàdọ̀ ṣẹ̀ tí ń bọ̀ kọ́ padà wá tẹ̀mọ̀ kó náà wọ́n pé nǹkan ti o tó ẹlòmí tí wà tó pé lẹ́yìn ọ̀ràn àìmọye líle ọ̀ràn tó ẹ lè súnmọ́ kẹ gbáfìlà rẹ̀ dànù tọ́ba tó ṣe bẹ́ẹ̀ tẹ̀mọ̀ yóò mọ̀ pé ah lójú gbogbo èèyàn àbùkù kàn mí lónìí. so nítorí ṣe nǹkan ní ṣerú ẹ̀ mọ̀ àmọ́ dìpẹ́ndì o àti ọgbà fìlà wọn wọ́n dàgbà jù ọ lọ wọ́n lè ṣì ọgbà lẹ́nu àwọn òkúkú mọ iyì nítorí nǹkan wọn náà ni so tí wọ́n tí wọ́n ń kàn wọ́n lá à so torí de eléyìí ìbáwí wà àmọ́ kọ́ sọ pé wọ́n lọ wá ìmọ̀ ẹ̀yún eléyìí náà ní ìbáwí ni láṣẹ àmọ́. tí wọ́n bá fi wọ́n lẹ̀ báyìí ó ṣe ṣe kí wọ́n tún sí àbí òye wa ó ṣe ṣe kí wọ́n tún sí nǹkan tó kàlẹ́ sọ ní tí wọ́n bá fẹ́ kẹ́kọ̀ọ́ yìí kọ́ mọ ìyọ̀wà lẹ́nu kọ́ wà mọ́ àbí òye wa a ní nǹkan fàkókò wa sí tí wọ́n pè yàn kan ló kù tá a tẹ̀ pẹ̀lú ẹ̀ lórí tó fẹ́ kọ́ ó pè ìjàmbá àbí òye wa táyọ̀ ọba pọ̀ tó kò sẹ́ni tí ò pọ̀ torí délé sòórò sòórò sòórò iná ló bí ẹ̀sán wọlé kí ó inú bá wí ní ẹ̀sán wọlé kí ó nítorí pé o lè sanwó ipò ọ̀fẹ́ kẹ́kọ̀ọ́ kọ́ ọmọ ṣe báṣubàṣu àmọ́ sẹ́ni ti ní fíṣẹ̀bílì láì ẹ ilé ìwé ọ̀fẹ́ ni dáhùn ah, ilé ìké yàrá mi lọ kí ló dé ní ti ẹ̀fẹ́ lọ lónìí àmọ́ tó bá mọ̀ kówó rẹ ti ń jóná gbogbo owó tó ti san yẹn ó ti jóná bọ̀ kíákíá lọ́gbọ́nà pé àsanwó so sọ̀rọ̀ kí sọ́wọ́n délé kí oúnjẹ nìkan máa ń pariwo sí ọ lẹ́sìn dọ́ mi ì pariwo oúnjẹ ajáde náà so nítorí owó rẹ tọ́ sí ọmọ àtàwọn la owó tó bá ti fi ra gàrí àtẹ̀pà ó sì tán sẹ́nu kí lè yàn á mú kéèyàn wà responsible so nítorí délé yìí àwọn ọ̀fara máa kí lè kí ọjọ́ fẹ̀ àfara máa èèyàn ọ̀sánwó kọ́dà kó ṣe kówó díẹ̀ torí kówó díẹ̀ yóò jẹ́ kéèyàn wà responsible àìwà responsible ó mú ká múlẹ̀ kí ó lérè nísìnyí gbà tẹ̀ lọ yunifásitì wọ́n ní ẹ̀sán forty thousand ẹ̀kọ́ forty thousand yìí tí ẹ̀ bá pè lórí ẹ lójú ẹ lómi orí rẹ̀ ó ti kọ́kọ́ fò kí tí ti forty thousand nìkan tẹ́wọ́n kó owó kíní kan owó kíní kan owó kíní kan owó kíní kan ẹlòmíì gbà tó one thousand lọ́dọ̀ bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni abẹ́ ẹ̀kọ́ ọ̀sánwó lé ọ̀sánwó gbá ọ̀sánwó àwo so ẹ dákun ẹ wo gbogbo owó yìí ṣé yóò mú kéèyàn kọjú mọ́ wá sí àbí òní kọjú mọ́ wàláhì ọkọ̀ jùmọ̀ kódà tó fi dórí àwọn ọmọ tí èjò kún kíláàsì ẹ̀rí kí wọ́n mọ olùkọ́ lówó pé ẹ̀sà paasi wa tó àwọn olùkọ́ òfò bẹ́ẹ̀ náà tó ti kọ́ ọmọ ọ̀wọ́ kíláàsì ọ paasi ẹ̀ bóyá ló ti ròjọ níwájú ọlọ́run tó bá jọ gbẹ̀ndẹ̀ alùkìyàmù ọmọ kan wá ti ó fo ti ọ̀pọ̀ ọ̀run tí ó sì paasi ọmọ àmà fẹ́lẹ̀ ẹ̀ bóyá láti fẹ́ rò tó bá jọ gbẹ̀ndẹ̀ alùkìyàmù àbẹ́ni tí àwa wo rìsọ́ọ̀tì àfẹ́ wo

ẹ̀tẹ́ pẹ́ńtẹ́ àbí òkun o tún kírun rí ẹ̀tẹ́ pẹ́ńtẹ́ àbí òkun ọ̀yọ́ zakari ẹ̀tẹ́ pẹ́ńtẹ́ àbí òkun ọ̀gbà àwẹ̀ rí ẹ̀tẹ́ pẹ́ńtẹ́ àbí òkun ounzina tún ni ẹ̀tẹ́ pẹ́ńtẹ́ àbí òkun ah, máa sàlákà kún fi ìsákọ̀ qalu lam naku minal musallin kí ló gbẹ̀yìn kẹfẹ́ rí wọn náà wọn láì kírun ni walam naku nut'imul miskin ayé sì fún aláìní ló ń jẹjẹ ọ̀nà àti kèfèrí bá fún aláìní ló ń jẹjẹ kí wọ́n á ní ládá tí ò ní láàládá. wa kunna nakhudu ma'al kha'idin a ti máa ń fẹnu wa rọ́ọ̀fù pẹ̀lú àwọn ti ń fẹnu wa rọ́ọ̀fù. hatta atana al-yaqin títí tí kò fi dé torí délé ọlọ́run máa kó sànù wa torí délé yìí báyìí kéèyàn sanwó ìmẹ́nu ẹ̀kọ́ number eight. maaleykum salaam. maaleykum salaam. wọ́n. wọ́n sì nínú ẹ̀rọ pọ̀ ní tóbi wà. so bí ẹ wá ní pé òjò wọ ní àwọn àdúgbò omi wà ní káàpù yẹn kò délẹ̀. ṣé ìgbàláyè wà fún wa pé torí pé omi ń bẹ̀ ká lọ rò níbi sáfù mi lẹ́ẹ̀mẹ́ta sáfù yẹn ti kalẹ̀. kí ló bí wípé arípa nàbì kírun ní ẹ̀rọ pé náà ti fẹ́ kírun kí ló mú líǹkì ẹ̀ mọ́ra wọn. kí ló líǹkì ẹ̀ mọ́ra wọn. torí àwọn olànàbì tó bá ti kírun ní tí bá kírun kí ló burú tó ní dìbéèrè. ẹ dákun ẹ dáhùn ìyẹn pé níta bá ti máa ẹ béèrè. mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam pèsè báyìí epo gidẹ̀bí nínú ọ́kúlẹ́ọ̀kẹ́ tóbi ò bá rọ̀ yọ wọlé àbí òní wọlé ìsàlẹ̀ rẹ̀ wọn ò fúlọ̀ rẹ̀ kí ni jẹ́símẹ́ǹtì láyé gbà yẹn òkúta wẹ́wẹ́ ni wọ́n kó dalẹ̀ ẹ̀hẹ́n tóbi ò bá rọ̀ ńkọ́ yọ wọbẹ̀ àbí òní wọbẹ̀ ibẹ̀ náà láti ní mọ́sálásí á kírun ní kírun. ẹ kọ́lọ́. àmọ́ ìsinyìí ti wá omi ọ̀wọ́ bẹ̀ wọ́n wá màámà pé ńgbà tójú rọ̀ tí ẹ̀rẹ̀ ń bẹ́ ń ta ọ̀fẹ́ kọ́ súnà à nígbà fira rẹ lọ ìyá ni níbi tí o ti tọ́ sí ọ. bọ́tí kún kún kún kún kún débi wà. o sì tẹ̀ nǹkan lórí gan síbẹ̀síbẹ̀ ẹ rẹ̀ tún yí ọ la tó à ń bẹ lọ́n kó tún ní ládàkùn àbí òye wa kí wá sí kéèyàn á kó fẹ́ tẹ̀lé súnà wọn á lọ jókòó nú ẹ rẹ̀ eléyàn ọ̀bùn lápẹ́ ọ̀ ṣùgbọ́n àwọn ò lọ́pṣẹ̀n gbà yẹn ò ní option that is the best they have bíbẹ̀ náà wọ́n sì kírun sallallahu alaihi wasallam eléyàn ọmọ fi hàn wá ikú ẹ̀sìn Islam ìrọ̀rùn kọ́ ló fi bẹ̀rẹ̀ ní ìsìtẹ́lù mi bá wọ mọ́sálásí wa ní ìsìn ọmọ tí wọ́n máa gbé ẹ̀ ń bò mọ́sálásí ti rí báyìí à kó alihamudulilayi ẹ̀dá dúpẹ́ fọlọ́ alihamudulilayi mọ́sálásí dà kò sí tó ṣe ẹ wò tán ayé ànábì sọlọ́ àtìlọ́ bó mọ́sálásí ànábì rí gan. mọ́sálásí ńlá ni gbogbo wa ń dìdà jadùn àti lọ́ọ̀bẹ̀ lónìí. ọ̀kan náà olùmọ̀wá Sheikh Abdullahi Al-Gunayman hafidhahullah ó ní tó wá ṣe pé mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam báńàbì ṣe fi nǹkan rẹ̀ lẹ̀ la bá filẹ̀ bẹ́ẹ̀ dòní yìí. tí gbogbo mùsùlùmí àgbáńlá yóò mọ sojú kòkòrò àti wábẹ̀ àbí wọn ò ní ṣe. nàám àti ní lọ. ìjú ìjẹ̀bí nù tí ó jẹ́ pé ni wọ́n fi sòpó rẹ̀ o. gbogbo ẹ̀ náà láàmú lọ lónìí tí ni yóò tún máa dùn. pípé tá a bá kírun kan bí ó ní ládájú ẹgbẹ̀rún òun tá a kí mọ́sálásí mi lọ torí ẹ̀ ló ti jẹ́ ike kìí ṣe eh, bí wọ́n ṣe beautify ògiri lọ́jà lọ́dọ̀ ṣe ní mọ́tíláṣí ìdánábì finish ọjà ló ti bẹ̀. nọ́mbà nine. Now. nípa ah, tọ́ alhamdulillah wọ́n ní ọ̀tá sọ lọ́sẹ̀ tó kọjá ọ̀tá sọ lọ́sẹ̀ tó kọjá nípa pé mọ́sálásí wa yìí alhamdulillah so ayé yẹn wọ́n dàbí gbà tí kọ̀fẹ́ máa gba àwọn èèyàn dáadáa tá a sọ lọ́sẹ̀ tó kọjá wọ́n ní kí ni conclusion tẹ́ ẹ ní nípa àyè míì tán mú wa nítorí pé àyè míì tán mú wa yẹn wọ́n dàbí gbà tí wọ́n fi bẹ̀ hàn mí so ibẹ̀ yẹn ọ̀láyè ó sì wà níbi tí ó ṣe pé tẹ́ máa ti ń bọ̀ láti eh, general ẹgbẹ́ general àti ẹnbọ láti títí eh, wọn ti pè ń bì báyìí ọ̀nà pọ́ọ̀tù yẹn téèyàn ń bá bọ́ tààrà tó ibẹ̀ lè yàn máa tọ̀ lọ lẹ́gbẹ̀ẹ́ hospital títí téèyàn fi yà sí ibi tó wà tó lè tó ṣe pé alhamdulillah kìí ṣe kó náà jìnnà kìí ṣe kó mú so ṣùgbọ́n al-amru ilaykum ẹ̀yin náà lẹ́ conclude kìí ṣe àwa kí ni conclusion yìí. conclusion aago ń sáré. ìyẹn ni pé ti bíi làfẹ́ kó lọ sílẹ̀ torí báyìí ti hà. wọ́n lè jẹ́ àti báyìí <laughs> tẹ́ bá fara mọ́ ẹ jẹ́ àti báyìí pé ká bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ kan níbẹ̀ yẹn ní gbogbo ọjọ́ Tuesday kí ìdánilẹ́kọ̀ọ́ yẹn ọmọ wà títí ká fi wo bó làwọn èèyàn tó yẹ wọ́n ti láwọn fara mọ́. kí lè sẹ́mi pé sẹ́mi pé tá a bá ṣe báyìí tabari báwo yẹn ó yézì fún wa kálá tí o bá sì yézì fún àpábí náà rẹ̀ ẹ̀ tọ́lọ̀ máa tún kọ́ kárì sẹ́yìn rẹ̀ náà kò sí fún mi but ó ti bend lórí àkókò tìyín ṣé ó easy ìjọ Tuesday. ṣé ọ rọrùn tí wàá ní rọrùn ká má wulẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ so ká ká wo possibility ká pélé lọ síbẹ̀ yẹn jọ Thursday so àmọ́ tí ó bá torí kẹ́tẹ́ mi wò ni pé ká fi ṣe àti try tó bá yé sí fáwọn yẹn láti máa wá bẹ̀ akọ̀sọ̀ dánilẹ́kọ̀ọ́ tọ́sídẹ̀ẹ́ ti bẹ̀rẹ̀. ẹ̀sì ẹ̀fẹ́ nínú òfin ṣẹ̀rí àwọn náà wọ́n sọ pé alìjọ́mọ̀ àwùlà. mina tẹ̀sí ẹ̀ ká pa nǹkan méjì pọ̀ ká lò ó dáa ju ká fún kan lọ́la lórí ọ̀kan lọ àbí òye wa ẹja ṣe bá títí dàbí rí pé ẹ̀yin náà lẹ́tù padà conclude wípé ẹ̀jẹ̀ a máa bá lọ bá ṣe ń bá lọ ẹ̀jẹ̀ bíi náà tún ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ náà wà ẹ̀jẹ̀ a wá síbi tó ń ṣàlọ́ ẹ̀mí wò pọ̀ dáa ju káka conclude lẹ́ẹ̀kan lábẹ òye wa tó díẹ̀ díẹ̀ nǹkan yẹn ó fi jẹ pé tó bá rọ àwọn èèyàn lọ́rùn. سبحانك اللهم وبحمدك أشهد أن لا